الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته This is a recording of Dr. Shafuddin Badi Boroji at the al Basira monthly event at the Ansaruddin Central Masjid in Ibutimeta, Lagos. Built on Due to logistic problems, the recording was unable to start from the beginning. We pray Allah grants barakah into that which was recorded. May He grant each and every one of us success. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ونحن من أهل الكتاب إلا من النبي قبل موته ويوم القيامة يكون عليه شهيدا كما هو القرآن من سورة النساء القرآن من سورة النساء آية فوقنا ديني القرآن سورة النساء آية فوقنا ديني لقبجو 159 nínú sórọ́tò nìdá ari níbẹ̀ ayé àti mọ̀ká yìí wà in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtih wa yawma al-qiyamati yakunu alayhim shahida kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún síra ìbá jẹ́ yahudi ìbá jẹ́ nasara àyàfi kọjá pé yọ gba nẹbi Ìsá gbọ́ qabla mawtihi síwájú ká nẹbi Ìsá tó kú. ويوم القيامة يكون عليهم شهيدا تبدأ من القيامة النبي صلى الله عليه ولولي تبعوا آيات الإمام ابن كثير رحمه الله تعالى وني تفسير مثل الآية تفسير على فقه قلنا لشعصي قبل موته síwájú kú rẹ̀ rẹ̀ nù síwájú kú anabi Isa alayhi salam kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún ní síra àyà àtúkọ́jẹ́ pé yọ gba anabi Isa gbọ́ sáájú kó tó di pa anabi Isa kú ó túmọ̀ sí pa anabi Isa ńkọ́ kò tí ì kú ṣùgbọ́n ń bọ̀ wá kú kò sì sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún síra àtúkọ́jẹ́ pé yọ gba anabi Isa gbọ́ sáájú kó anabi Isa tó kú tẹ̀síra náà kejì kò sí ẹnìkan nínú àwọn ẹni tá a fún ní síra yahoo àti nasara àyàfi kọjá kí wọ́n gba ànábì Ìsá gbọ́ ṣáájú kẹ́nì kọ̀ọ̀kan ni wọ́n tó kú ṣáájú kẹ́nì nínú àwọn ahlul kitab tó kú kí ni tuma eléyìí ìtumọ̀ rẹ̀ nípa àwọn yahoo àwọn sọ̀kọ́ ànábì Ìsá alayhi salam ọmọ ìsìnà ni yìí tó ti tẹ ọlọ òpùrọ́ ni wọn gbàgbọ́ síwájú kó tó kú pé kì í sọmọ ìsìnà ojúṣe ọlọ́wọ́n bá ní lákòókò tí gbàgbọ́ ò ní wúlò nítorí pé tó o bá gbàgbọ́ tó fi di pé kú dé òsèrà rẹ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله نقول تتوبة كان táwọn tí ọmọ ṣèbàjẹ́ tí ọmọ ṣèbàjẹ́ tí ọmọ ṣèbàjẹ́ títí tó fi wá di pé kú dé nígbà tí kú bá wá dé wá sọ pé tóbó tó hàn wọ́n lọ́mọ tú wá báyìí nígbà tó ti di pé gbogbo ẹ̀ ti wá di tí ò ṣeé ṣe fún ọmọ ọ̀wá ló tú wá ọlọ́run ò ní gba tútú bá rẹ̀ kò sì sí ìgbà túbá sẹ́nìkan tó kú ní kẹfẹ́ ọlọ́run láwọn ilé ìyá títa ní tí ronú la pèsè kalẹ̀ bí wọn nínú àdìsí anábà Muhammad sallallahu alaihi wasallam yìí tó gúnrégé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́run máa gba tuntun bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan nínú yín lópin ìgbà tẹ́mi ọ̀gá sí ìdípò gbòǹgbò rẹ̀ tẹ́mi bá ti dépò gbòǹgbò rẹ̀ mo mo mo mo túrú mo túrú túkìnnì ọjọ́ gbèmí kò sáyé ìtura kan lópin ìgbà tí yọ̀ǹgá sì mọ pọ̀pá kú lọ́wọ́ àsìkò yẹn kankankankan làwọn wàá gbà pé gbogbo tí a ti ń ṣe bọ̀ àti mistake ìmánì òwúlò máa o àwọn ọ̀nà sọ́ra àwọn tó pe anabi isa lọ́lọ́ àwọn kan tó lọ́mọ ọlọ́ wọ́n ti ní mẹ́ta lọ́kàn ọlọ́ gbogbo wọn gbàgbọ́ tó wà tó kú wípé àtẹrù ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run kì í sọ ọlọ́run kì sọ ọmọ ọlọ́run kì í mẹ́ta lọ́kàn ọlọ́run lásìkò tí ìmánì òwúlò tẹ̀síìrì kejì nu àlìmọ́mí ló kẹsíìrì wa fẹ́ pé tẹ̀síìrì alákọ̀ọ́kọ́ ló lágbára jù wípé kò sí ẹnìkan nínú àwọn ahlul àyàfi kọjá pé yọ gba ànábì Ìsá gbọ́ bó ti àtàkùn kọ́nà mi tó tó kú eléyìí ọ̀sẹ̀lẹ̀ kò tí ì ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ nígbà tá ànábì Ìsá bá dé kí ló dé tó fi jẹ́kùn ló lágbára jù tẹ́bá mi èdè lárúbáwá èdè lárúbáwá sọ pé ad-damiru ya'udu ila aqrabi pronoun tó ń tọ́ka sí nǹkan kan tí wọ́n bá wí nǹkan méjì pronoun tí wọn bá lò lẹ́yìn ìgbà méjì yẹn nínú èdè lárúbáwá ìṣe ni ọmọ tọ́ka sẹ́ni tá a wí pẹ́ẹ́n kì í sẹ́ni tá a kọ́kọ́ dà pọ̀ àbí òye wa yọ ọmọ tọ́ka sẹ́ni tá a sọ nípa rẹ̀ pẹ́ẹ́n kì í tá a kọ́kọ́ dà pọ̀ Ibrahim àti Muhammad wọlé mo wá sọ fún pé Ibrahim àti Muhammad wọlé mọ wá sọ fún pé tani mọ̀ ń bá sọ̀rọ̀ ẹ kíyèsí o Ibrahim Muhammad àti Ibrahim wọlé Muhammad àti Ibrahim wọlé mọ wá sọ fún pé kìí ṣe mọ sọ fún wọn mọ wá sọ fún pé. na rárá ntí mo lónìí muhammed àti ibrahim wọlé mo wá sọ fún pé ibrahim yẹn jẹ máa torí ibrahim la wí kẹ́yìn nínú èdè lárúbáwá sẹ́mi tó mọ sọ fún ta ni pronoun yẹn padà sọ́dọ̀ rẹ̀ ẹni tẹ́ ẹ dákọ̀ kẹ́yìn torí ẹni muhammed àti ibrahim wọlé mo wá sọ fún pé ìyẹn ni pé mo sọ fún Ibrahim pé ẹ bá ní wáyà yẹn ni òfin yẹn sọ pé ọgbọ̀míru ya'udu ila aqrabi mazkur ọlọ́ni wa in min ahlil kitab kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún ní tíra ṣáájú tìǹ tẹ̀mí páwọn kan nù kọ́lọ̀ ń dakọ̀. illa la yu'minanna bihi ọ̀rọ̀ anabi sálọ náà ọba ń sọ bọ̀ wa in min ahli al-kitab illa la yu'minanna bihi kò sẹ́nìkan nínú àwọn ìta fún ní tíra yahudi abinasọ́ra àyàfi ọlọ́run ni mo búra pé yọ gbà gbọ́ yọ gbà gbọ́ yọ gbà gbọ́ tani hàáyìn anabi sá isa alayhi salam yẹnni pé alùpùpù gbàgbọ́ ànábì Ìsá qabla mawtihi mawtihi pronoun yìí yẹn pé alùpùpù mi padà lọ bá mi àbá ànábì Ìsá torí bá ànábì Ìsá ni wọ́n wí kàn yẹn torí ẹni máa mímu kẹsí sọ pé eléyìí ló lágbára jù rẹ eléyìí láyà tó kílíà jù nípa pàánà lè san padà bọ̀ àwọn àyà mi náà tó wà wá innahu la'ilmun lis-sa'a fala tamtarunna biha ó tún bẹ́ẹ̀ nú àwọn àyà kan ti sẹ̀rí ṣùgbọ́n ọ̀nà tó fi tọ́ka sí òkèlè àfẹ́lẹ́ tẹ́lẹ̀ ń jẹ́ ẹ̀rí tí o ṣe tì wò lọ́dọ̀ ẹni bọ̀ tí wọn ànábi yìí sá ń bọ̀ ọba ń ọba àmọ́ gbà tó o bá tún gbà tiẹ̀ lọ bọ̀ àti jẹ́jẹ́ wọn ọlọ́run tó bá ti jọ gbìndà lọ́kẹ́ bákan náà àwọn àdéhùn wà rẹ̀gẹ̀dẹ̀ nínú súnà àmì sallallahu alaihi wasallam nínú Bukhari nínú Muslim Abu Dawud an-Nasa'i kódà nínú ashratu sa'a àwọn àmì gbẹ̀ndà al-qiyama oní ànikẹ́ni nuzulu Isa alayhi salam sísọ̀kalẹ̀ padà nabi Isa alayhi salam láwọn àdéhùn tó gún régé àmọ́ wọn tó o bá mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ títí wọn ọmọ àdéhùn wọn ọmọ kan wọn kàn máa wíwú kúwú lásán ànábì tún sọ bí ó ti wá ìbò ni wọn sọ̀kalẹ̀ sí ní mẹsàlásì dèmẹsì ní dèmásọ tó bá sọ̀kalẹ̀ ẹ rí orí rẹ̀ nígbà tó mi ń dá alẹ omi ń kán bẹ láì dá mi orí yóò ti sọ̀kalẹ̀ lẹ́ni tó fi ọwọ́ rẹ̀ méjèèjì lé èjìká àwọn màlíkà méjì tó bá sọ̀kalẹ̀ wá yọ wọnú mẹsàlásì yọba kí wọn fẹẹ ti yóò ti wà ń gbà yẹn tó ń bá ti ó ti dá a ẹ sọ pé ẹ tíwájú ẹ ti sọ láti wọn ní rárá o a gbọ́dọ̀ ṣe ìmáàmù fún yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam a máa ti sọ láti lẹ́yìn yín ni eléyìí tó fi dáhùn ìbéèrè tó ń béèrè wípé tí bọ́lá ń sọ wípé máa kánà muhammad aba ahad min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin tó bá jẹ́ khataman nabiyyin ipò wa ni ìsọ ni tó padà dé ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam ni tí ọba yí ọ tí bọ́lá ń ti sọ nínú al-Qur'an وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنوا النبي ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ọlọ́run ti gba mẹjẹ mẹ́jẹ̀mú lẹ́nu gbogbo ànábì kọ̀ọ̀kan pété ànábì muhammed bá ba yín láyé bẹ́ẹ̀ ìgbàgbọ abẹ ní gbàgbọ́ bẹ́ẹ̀ àrántí abẹ ní ìrántí gbogbo ànábì la á gbàgbọ́ á sí ìrántí. ẹ̀yin náà sì rí bá nàbì sallallahu alaihi wasallam ṣe rí abala tàwùrátà lọ́wọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu tó ní kílẹ̀ léyìí ó ní àyìnbá àmọ̀kọ́ ànábi ọmọ àwíkà kílẹ̀ léyìí ó ní abala tàwùrátà ni gbọ́dọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ pààrọ̀ alukur'an kì í tó kú rárá ojú ànábi ti yí padà fẹlẹ́wò kan Musa ibn Imran hayyan ma wasi'ahu illa ittiba'i kí Musa bá ń bẹ láyé kò ní ọ sànẹ́bí tí wàá ló ní ìgbà jíjọ́ gbẹ̀dà lọ́sẹ̀yà torí ànẹ́bí yìí tó wà tàbí àlù làmàtúbù wà lẹ́ni tí wọ́n máa tẹ̀lé tà ànẹ́bí nìkan sẹ́ni táwọn yóò máa tẹ̀lé tẹ̀ ìdí nu tó fi máa ti sọ̀lá lẹ́yìn àwọn mùsùlùmí títí tí ó fi lọ yóò máa ti sọ̀lá lẹ́yìn àwọn mùsùlùmí títí tí ó fi kú àwọn àdéhùn ti sọ̀kà sí àdéhùn ti rẹ́gẹ́dẹ́ lórí ká ṣé wọ́n lọ́wọ́ àbá padà jáàlù nígbà tí dàjáàlù bá dé nígbà tó lánàbí sọ̀ ní wá. ilé ìjọba ti jẹ torí ká má máa gbọ́gbọ́ kúgbọ̀ má lọ síbi tó ti gbọ́gbọ́ kúgbọ̀ torí tó bá gbọ́gbọ́ kúgbọ̀ ó súnmọ́ kọ́ má parẹ́ lórí rẹ̀ láéláé. àmọ́ tí wọ́n máa fi ẹ̀rẹ́zà ìgbọ́kúgbọ̀ kù lọ́pọlọ fún yàrá ti gbọ́ àti fún ètò gbé wa lọ́bẹ̀ yẹn oná lọ́rọ̀ Bilal tó lẹ́ni tó gbẹ̀mí rẹ̀ náà lọ gba tèmi. ó sì wá náà àti sàmìlì sallallahu alaihi wasallam pé mo kí ọlọ́run bá tẹ́lẹ̀ mi bẹ lọ́dọ̀ rẹ̀ búra pé gbogbo yín lẹ́kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sùn. gbogbo yín lẹ́kù gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ máa sùn ó fi hàn wá pé oorun kọ́ ikú kékeré ni o. tọ́ níbi a rí i pé hadithi méjèèjì ó dá lórí sísan gbèsè sọláàtì dákòókò rẹ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ eléyìí ọ̀rọ̀ nípa rẹ̀ pín sí ọ̀nà púpọ̀ àkọ́kọ́ lẹni tí sọ̀láàtì ọ̀ràn yẹn bọ́ mọ́ lọ́wọ́ látàrí ìdí tíṣẹ̀rí àfarama gẹ́gẹ́ bí oorun gẹ́gẹ́ bí ìgbàgbé ẹnikẹ́ni títọ̀ láti bá bọ́ ọmọ lọ́wọ́ látàrí oorun àbí ìgbàgbé àbí nǹkan kan tọ́jọ́ méjèèjì kò sí ìyapọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà pípẹ́ ní tẹ́lẹ̀ ìbá tẹ́lẹ̀ sí o ọ̀ràn èèyàn ni lórí rẹ̀ pípẹ́ kọ́ san sọ láti rí padà oorun ló mú ọmọ ti sọ láti ìgbàgbé ló mú ọmọ ti sọlẹ ọ̀ràn yẹn ló jẹ lórí rẹ pé nígbà tí wọn bá tají kò ti sọ láti ọ̀ràn yẹn ló jẹ lórí rẹ pé nígbà tí wọn bá rántí kò ti sọ láti kò sí àwáwí kan tó lè sọ ìgbésẹ̀ bọlọ ti sọ pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na Ọlọ́run lákùnjọ wọn má yà jẹ wá o lórí ní tá a bá gbàgbé ṣe tá a sì gbàgbé ṣe àbí tá a pàṣẹ ṣeṣe wọ́n sì yàjẹ́ wa lórí ẹ̀ kò sì sí àwáwí kan ọ láti sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé rufi al-qalamu an salat wọ́n ti gbé gègé wọ́n ti gbé sókè wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fáwọn èèyàn oríṣi mẹ́ta ọ̀kan nínú wa oní àlẹ́ni tó sùn títí tí ó fi tají ẹ̀ẹ̀kejì. òun náà ni ọmọdé kékeré títí tó fi bàlágà ẹlẹ́kẹta òun náà lẹni tó ń ṣe wèrè títí tí làákà ò fi padà sí lórí o wàá lè sọ pé ńgbà tí wọ́n ti bọ́ sí abẹ́ ọ̀kan nínú àwọn èèyàn yẹn ó sùn ní ní òjò ṣe kò ṣe àkókò lọ́wọ́ ìpètò ọlọ́wọ́ bá ti mú ẹ̀sẹ̀ fáwọn ẹni tí ìdíwọ́ bá ń bẹ fún ajẹ́pẹ́ nísìn sọ̀látù mọ́kìrì lọ́ba wọ zohor àti áfíríkà bọ́ à òòrí wí. ìgbàgbé ló ṣe ọ́ rárá o pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na rárá o ọgbọ́dọ̀ ṣe sọ̀látù yẹn. lódodo ẹ̀ṣẹ̀ ti kú ọlọ́run ní kí àjọ nítorí pé ó ṣe yẹn lákòókò rẹ̀ nítorí pé gbàgbé ló ṣe ọ́ nítorí pé oorun ló gbé ọ lọ ṣùgbọ́n yóò fìyà jẹ lórí kó o ti sọ láti rìn nígbà tó rántí yóò fi àjọ lórí kó o ti sọ láti rìn lẹ́yìn tó dájú ṣùgbọ́n ò ní jìyà lílọ lára torí pé ìwọ kọ́ ló ti ń fẹ́dọ̀ lọ lára ìdí kan ló mọ ọ lọ lára ètí ṣẹ̀rí àfọwọ́ sí ilé ìjẹba ọ̀ràn yẹn ẹni kí gbogbo ẹni tó sún gbàgbéra láti ṣe sọ̀lá àbí gbàgbé ló ṣe tí ò ṣe sọ̀lá ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn pé kí wọ́n ṣe sọ̀lá sí yẹn ní kí asán bá ti rántí ní kí asọ́n bá ti tají ọ̀ràn àyàn ní lórí wọn pé kí wọ́n ti sọ láti. ǹjẹ́ tábà wá ti ti mẹ̀rí rẹ̀ òun náà lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn yìí níbi tó ti sọ yìí pé man nasiya salata falyusalliha idha ẹnikẹ́ni tó bá gbàgbé sọ̀lá kó yá ṣe sọ̀lá ti yẹn o nígbà tó bá rántí ẹ̀. ọ̀dà tó bá ti pọ́nrán iná ní ká ti sọ láti ta gbàgbé ọ̀ràn yẹn ní ká ti sọ láti ta sùn tá a ṣe lásìkò rẹ̀ tí ọ̀ràn yẹn wá ní kíkà ṣe ní kíákíá àbí àlè lọ lára. apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé ọ̀ràn yẹn ní ká ní kíákíá kò ti sí ẹ̀ṣẹ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ lórí lílọ́tọ̀ lọ nítorí pé oorun lọ́fà nítorí pé ìgbàgbé ló fà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó jí lẹ́yìn ìgbà tó rántí wọ́n ní tó o bá ṣe kíákíá ọ̀sẹ̀ lọ níbo lè rí rẹ wà wọ́n ní ti báwọn ti sọ pé mànàtì sọlẹ̀ àṣà hẹ́lì sọlẹ̀ ha ẹnikẹ́ni tó bá gbàgbé sọlẹ̀ kú ní tọ́ wọn yá ṣe sọlá sí ẹni kíákíá fáàyàn wọn pè ní fáà ó kíákíá eléyìí túmọ̀ sí pé ìgbà tó sùn bọ́ bá ti dítà ìdí yẹn ètò bó ṣe ti sọ láti náà nìkan lọ mú wọ ìgbà tó gbàgbé tó bá ti rántí tà ìrántí ètò bó ṣe ti sọ láti yẹn nìkan lọ mú gbọ́ nítorí pọ́sọ pé sani yóò sọ léyà e kọ́ya ṣe kíákíá agbákan nínú àwọn olùmọ̀ wọn ní kò sí ní tó burú nínú kọjá yìí bọ́ yóò tiẹ̀ lọ lára kó tó di pò ṣe wọn ní torí pàdé sí náà lọ́tọ̀ka sí lẹ́yìn náà ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tají tọ́tají ó ní káwọn tàbí kí wọ́n kú omi nítorí pé àṣepọ́ọ̀nù ọwọ́ àmì nítorí pé ṣèpọ́ọ̀nù ti wá bá wa níbi ẹ̀jẹ̀ ká kúrò mi tó ìgbà tó ti kó mẹ́ẹ̀ẹ́dọ́ gbéra tó ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ kó tó tún dúró ń bò mí àsìkò ni wọn ò ṣe láti yẹn ní kíákíá wọn lé lé ìtọ́ka sí i pé téèyàn bá jẹ gbèsè sọlẹ látàrí oorun látàrí ìgbàgbé tọba tó ń lọ lára lẹ́yìn ìgbà tó rántí lẹ́yìn ìgbà tó jí wọn ní kọtẹ lọ èyí tọkàn tí wàá balẹ̀ sí ní kọtẹ lọ nítorí pé àti tí wọn náà bá rẹ́rìí mú wá fún wa pébi tó sùn sí o ṣètọ́ni lọ́wọ́ abọ́ ń bẹ́ẹ̀ tó sì mọ̀ pé òwò ò lè tó nítorí di eléyìí fáwọn yẹn ti ń dẹ́ndẹ́ dì sí ẹni tó bá gbàgbé sọlẹ́ àbọ̀wọ̀ ọ̀run ló gbé lọ sí òjò ṣe sọlẹ́ kò ṣe sọlẹ́ àti ní kíá tọba ti rántí àbí ní kíá tọba ti tají tẹ́lẹ̀ yìí ọlọ́kan balẹ̀ sí jù ìpalẹ̀mọ́ tó wá ń ṣe láti ṣe sọlẹ́ bí pété ọgbọ́n ọlọ́tọ̀ ọ̀táàbà òṣàlùwàlá gbogbo eléyìí insha Allah kò ní í ṣe pẹ̀lú pé òun tó ń lọ́sọ̀ láti lára ọ̀ lọ lára torí pé ìpalẹ̀mọ́ àti ti sọ̀lẹ́ òun náà túmọ̀ sí pé ó fi ọ̀rọ̀ àti ti sọ̀ láti rìn ní kíákíá kò fi palẹ̀. eléyìí jẹ́ ti ọ̀sọ̀lẹ́ eléyìí ṣe yàn fi sílẹ̀ látàrí ipò ní ìdí kan títẹ̀rí àfaramá bí gbàgbé bí oorun tọ́ba wa jẹ́ pé èèyàn máa máa ń èèyàn máa máa kò sí sọ̀láàtì lásìkò rẹ̀ iṣẹ́ lọ pọ̀ jù àwọn àlejò tá à ń gbà ní òjò ká ṣe ìdíwọ́ tá a ṣe ẹ̀ ní ní òjò á mà mo tiẹ̀ máa mà dá dúró ní torí ẹ̀yin magrib lẹ́yìn máa ń ṣe gbogbo ẹ̀ papọ̀ àdàpọ̀ mọ́ ìṣáì ládàbí. tẹ́lẹ̀ yìí náà ṣé sàn àbí òní sàn àwọn olùmọ̀ pín sọ́nà méjì wọ́n lẹ́ni tó bá ń máa ma ṣe sọ láti sílẹ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú Islam wọ́n ní ọ̀sán padà torí pé ṣíṣe rí àbálẹ́ni tó gbàgbé yóò san padà ẹni tó ń gbé lọ yóò san padà ẹni tí nǹkan kan wàá ṣe ń kọ́ wọ́n ní yóò san padà min babin awla ó ń gán kí ẹ kápá jù wọ́n lè ọ̀rọ̀ ẹni tó sùn ọ̀rọ̀ ẹni tó gbàgbé tí wọ́n wí yẹn kàn tanbihan tanbihun bil adna ala al a'la ìtanijí ni o wọ́n fi ètò kéré wọ́n ti tawájí láti màdájọ́ ètò tóbi ìtẹ́ni tó kéré tó ní àwáwí tí ó san padà wọ́n tó wà láwàwí ńkọ́ wàá san padà min babin awla. apá kan nínú àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ni imaamu ahmed nínú riwaya bẹ́ẹ̀ àwọn ahlu bọ́ọ̀lù àwọn sọ pé kò ní san padà ẹnikẹ́ni tó bá máa ma ti sọ láti sílẹ̀ wọ́n ní kò ní san padà wọ́n ní torí pé ẹsẹ̀ tọ́tẹ̀ ó tóbi tayọ káyé pé sísan padà ní ọ̀parẹ́ ọ̀máàmà fúnra ara rẹ̀ kò fi sọ láti sílẹ̀ kì í ti pọ̀ ọ̀rántí kì í ti pọ̀ òun ló kò ní san padà o ti sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá eléyìí tó ṣe pé sísan sọ láti ní padà kọ̀ ọ̀ràn sibọ́lọ̀ sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun ó ń ṣépè fáwọn ẹni tí màá gbàgbé ti sọ láti sílẹ̀ tí wọ́n ti lákòókò rẹ̀ bó wa lẹni tó máa mà sílẹ̀ tí ẹ yẹ kó kọjá èpè tí ẹ ọ̀yọ́kọ̀ta rẹ̀ torí ẹ̀ sọ pé kò ní san padà ó ti sẹ́lọ̀ lẹ́sẹ̀ ńlá tí ọmọ wa tọrọ àforíjì gbọ́yẹ́ ọlọ́run bá fẹ́ ó lè foríjì ẹlẹ́kẹ̀jì kò sí ẹ̀rí kan nínú àkùránà àbí súnà tó sọ ike ẹni tó bá máa ma ti sọ láti sílẹ̀ kọ́ san padà kó sí ẹ̀rí ẹni tó sì gbàgbé ọ̀kárí ẹni tó máa ma ọ̀dọ́gba ẹ̀rí gbàdúrà fẹ́ sọ̀rọ̀ pípa yẹn ọ sọ̀rọ̀ ẹni tó pààyàn látàrí àsìkè eléyìí wọn san díyà ló ti fi kàfàrà ó sì tún sọ̀rọ̀ ẹjọ́ mú àmọ́ pààyàn lọ́tọ̀ tó wá pé ìdájọ́ wọn kárí ara wọn kò ní í ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ torí rẹ̀ ìdájọ́ ẹni tí ó láwàáwí kò dàbí sẹ́ni tí kò láwàáwí eléyìí lọ́kàn tí wàá balẹ̀ sí tutilẹ̀ jẹ́ pé Imam Nawawi rahimahullah ó láì màkàn ni kéèyàn sọ pé kò ní í sá padà wàlláhì àti sáì màkàn torí kò sẹ́ẹ̀rì kankan tó sọ pé ọ̀sán padà ọ̀daràn ńlá lélẹ́yìn ọ̀daràn tó gba gbogbo òkun tọ́gbódodo tọ́gbára wọ̀ kí ọmọ tọrọ àforíjì mọ́lẹ́ náà ọ̀jẹ̀ sànú ẹ̀ léyìí ló lè mú káwọn ọ̀daràn pa àyè ti sọ láti kì yóò mú wọn máa ti sọ láti wọn wà láti mọ̀ kó ọmọ àjàn pọ̀ ọmọ àjàn pọ̀ ọmọ àjàn pọ̀ pínpín ìwọ náà sì ní gbà ìwọ tó ń ti ṣe oṣù lẹ́yìn oṣù mẹ́jọ nǹkan sanwó oṣù mẹ́jọ fún ọ oṣù wa ti ń parí kí wọ́n san fún ọ nítorí wọ́n bá ti san you go on strike kí lọ́wọ́ adé sọ láti tọ́lọ̀ ní kò ṣe lásìkò tí wọ́n ní ṣe o sì fẹ́ gbanjú bẹ lọ́dọ̀ ọlọ́ ilé ìjẹba o. ṣé sábà wá jẹ gbèsè náfìlà sáàtún náà padà gẹ́gẹ́ bí asúnanù rọwà ṣèlú. àwọn sunna tí wọ́n tó pọ̀ mọ́ àwọn sọ̀làwátò mọ̀kúrúbọ̀ kẹ́bi rákà mẹ́rin síwájú sọ̀látò bọ̀họ̀ rákà méjì lẹ́yìn sọ̀látò bọ̀họ̀ ó di raka rákà méjì lẹ́yìn magrib ó di mélòó ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀látò ìṣà ó di mẹ́wàá rákà méjì síwájú sọ̀látò sọ̀tì ó di àwọn yìí tó mójútó wọn lóru àti ọlọ́run bó ti torí wọn kọ́lé kan fún lálùjẹ́nà ànábì kì í pa wọ́n sí nígbà kankan tó bá wà lé yàtọ̀ sígbà tó bá wà lórí ìrìn àjò àyàfi rọ̀kà àti àlùfáàjìrì nìkan tó máa ń ṣe ìdí tó ń fi pè ní súnánú rọ̀ọ̀tìbàn àwọn súnà táwọn àbí máa ń tẹ pẹlẹ má ti ṣe wọn tó bá wà lé téèyàn bá jẹ gbèsè ọ̀kan téèyàn lè san náà padà àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ọ́lá mi san padà ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmed wọn là san padà kí ló dé sẹ́yìn tí láàánú san padà wọ́n ní ìdíjà àfi ní san padà ni pé kò sí nínú àwọn sọ̀lá wà tó tọ́jú ọ̀ràn yẹn wọ́n bẹ nínú àwọn násìlà ni wọ́n sì mú yàn sí násìlà láti bẹ̀rẹ̀ láti wá pé ọ̀sán gbèsè rẹ̀ padà àwọn tó sì láàsán padà wọ́n ní àdéhùn yìí náà ló fi hàn wá wọ́n nítorí pé ńgbà táwọn ìṣòro àìsàn náà ọta bí nígbà sásìkò àtúbà ti lọ ni ó sì rí kẹ́ńtẹ́nu béèrè táwọn yẹn máa ń ṣe nígbà tí a bá jí lẹ́yìn ìgbà tó ń ti yọ sátúnṣe rak'ata al-fajr àbá mi ṣe á ṣe turukpa nabi sallallahu alayhi wa sallam nígbà tó ń gbé lọ ó ṣe rak'ata al-fajr sáájú kó tó ṣe salatu subh wọn lẹ́rìí nù lórí pàtó máa san irú àwọn súnà yẹn náà padà bẹ́ẹ̀ náà ni àlejò bá nàbì sallallahu alayhi lẹ́yìn sọ̀lá tó gbọ́ rákà méjì tí máa ń ṣe lẹ́yìn sọ̀lá tó gbọ́ kò láǹfààní àti ṣe níjọ́ yẹn àti lẹ́yìn sọ̀lá tó láàkù ló fi wá máa ń ṣe lẹ́yìn sọ̀lá tó láàkù lójoojúmọ́ eléyìí ń jẹ́ tiẹ̀ nìkan yàtọ̀ sáwà kò sí náà sí làtọ̀ lẹ́yìn áfírí o torókè táwọn ẹbí bá ti ṣe nǹkan lẹ́ẹ̀kan kò ní pàtì sí èkó tọ eléyìí ń jẹ́ bá torí ẹ̀ ìtọ́kàn wa balẹ̀ sí ni pé inṣàlá ẹni tí bá máa ń ṣe àwọn súnmọ́nù rọ̀ wá sí nìyẹn tọkàn bá bọ́ ma lọ́wọ́ ọtọ́kọ́ san padà torí bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nìyẹn yàtọ̀ sáwọn súnà tí kìí ṣe rọ́ọ̀tìbà gẹ́bí sọ̀látù kòtò sọ̀látù tá a ṣe ń torí pààrí ìmálẹ̀ òrùn òṣùpá bo ìmálẹ̀ òrùn wọ́n ti wá sí wọ́n ti parí ẹ̀ tí wọ́n náà lọ sí tiẹ̀ rárá o òtìbọ nù. sọ̀látù lè ṣe kọ́ sọ̀látù tá a máa ń ṣe láti tọrọ kọ́ lọ́rọ̀ jù ìwọ òsì mẹ́gbà wọn ṣe ọ̀hún àlọ́dá tẹ̀ ẹ̀sìn kò sáyé rẹ̀ máa lọ lé fún ìdálé ìhùn ṣe àmọ́ àwọn tó náà lọ́rọ̀ wá dé èèyàn lè ṣe kíni èèyàn lè san padà. bákan náà nínú tó ń bẹ nínú hadisi onínìkẹ́ni tó bá jẹ gbèsè sọ̀lẹ́ tí yóò tún pè yóò pè fún sọ̀lẹ́ àbí òní pè àbí kọ́ ọmọ tuntun ẹ̀rí pàṣẹ sí àti tó wà nù muslim wọ́n tọ́ka sí pé pàmò yìí kódà ní wàhálà kejì ta ikpọ́ lẹ ó ní tọ́sọ fún pé kó pè fún sọ láti ní àbí kó sì pàmò ìyẹn ni pé ń sèyẹ méjì eléyìí túmọ̀ sí pé tí a bá ti sẹ́ ìkọ́mà fún sọ láti tá a jẹ gbèsè rẹ̀ ó ti tó ìyẹn ni pé tí a bá jẹ jàmá àbájá nìkan tó bá ti sẹ́ ìkọ́mà ó ti tó àbùkátà ká tún pè fún sọ láti nítorí eléyìí máa àbùkátà ṣùgbọ́n àdìsí Abu Qatada radiyallahu anhu nínú Sahih Muslim ó tọ́ka sí pé ńgbà tí irú ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí anabi sallallahu alaihi wasallam níbi tó sojú tó ń anabi ní pé Bilal ló pè ń sọlá tó tó ṣe kọ́ torí al-Imam an-Nawawi rahimahullah wọ́n kò gbóró ká pè fún ètò tiẹ̀ àwọn ọlọ́run jù ká pè fún ká tó ṣe kọ́ tòṣùgbọ́n àti ìsìn tọ́tọ́ pàtí kọ́ọ́mà òun náà fi hàn kótó wá pé kọ́ọ́mà nìkan la ṣe ń kọ́ ọ̀dàrà. ǹjẹ́ àwọn tá a tó dé gbèsè sọ́lẹ̀ látàrí oorun látàrí ìgbàgbé látàrí ìdíwọ́ kan nítorí àfàràmà gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sánà ìṣòro àṣẹlẹ̀ níjọ ogun Khandaq pẹ́ẹ́pẹ́ anábì kò lè ṣe àwọn sọ̀làwátì àbúrò àtàwọn àfi lẹ́yìn ìgbà tó ń wọ̀ látàrí ogun ẹ̀yìn rẹ̀ ni wọ́n á ti sọ láti ẹ̀ ń jàmà ọ̀tọ̀ sẹ́ni tó bá pa sọ láti sè tí o ṣe látàrí ìgbàgbé látàrí ìdíwọ́ kan títẹ̀rí àfaramá tí wọ́n bá pọ̀ ọ̀tọ̀kùnkùn ọ̀sẹ̀ níjàmá ọ̀tọ̀kùnkùn ọ̀sẹ̀ níjàmá arìnrìn àjò ní gbogbo ilẹ̀ ìjọba sọ̀lá lásìkò rẹ̀ nítorí pé brazil dúró fún yín ibi ìjọba tí wàá dúró yẹn ọ̀tọ̀kẹ̀ ẹ̀sẹ̀ níjàmá ọ̀tọ̀ kẹsẹ̀ ní jama kẹsẹ̀ ní kónkó jábélé kẹsẹ̀ ní jama. tọ́ àdéhìí ó tún kọ́ wa pé gbogbo ní tó bá jẹ́ ilé àṣẹ pọ́n èèyàn gbọ́dọ̀ jókòó kalẹ̀ o ilé àṣẹ pọ́n ètò ìdíjà máa múlé sí o máa múlé sí àdúgbò àṣẹ pọ́n tó bá ti dájú fún ìdíjà àṣẹ pọ́n lọ́wọ́ ládùúgbò yìí kó ń bẹ́ẹ̀ ẹ wọlọ nílé ta lé kíkàlùkù tìmí kọra lébòmí eléyìí ẹ̀kọ́ ńlá ni tìrìkọ́ àti bisalòlá sọlá ní àṣetọ́ ni tí wàá bá wa ń bì ọ̀yẹ̀ kó ń bì ẹ̀ kó ń bì ẹ̀ tó ń ti pé ọ̀ràn yẹn ni kó o ti sọ láti ń gbà ní àmọ́ ànàbì ni kó kó ń bẹ̀ torí aburú pàṣetọ́ ni tí wàá bá wọn bẹ̀. eléyìí ti sábà bí kíṣẹ́rẹ́ àdúgbò pé ẹ̀ gbọ́dọ̀ ti sọ láti ní balùwẹ̀ níbi tẹ̀ ń tún wẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ti sọ láti lẹ̀ àwọn olùmọ́ni báyà ń torí pọ́jẹ́lì ẹ̀gbin wọ́n ní torí pé ilé àṣepọ́nù eléyìí ló lágbára jù ilé àṣepọ́nù kẹ́ẹ̀dì ilé ìgbẹ́ náà ní ilé àṣepọ́nù torí ọ̀gbọ́dọ̀ ti sọ láti ilé àṣepọ́nù gbogbo ìjọba ti jẹ́ ẹ̀yà àṣepọ́nù ní ọ̀gbọ́dọ̀ dúró ń bẹ̀rẹ̀. báwo wà lẹ́nu sọ̀rọ̀ àti láti sùn sákòókò sọ̀ láti bọ́ ọmọ lọ́wọ́ tontí lọ́ sọ fún wa tó sọ yìí pé tanamu aynaya wala yanamu qalbi ẹyin jù mí méjèèjì máa ń sùn ṣùgbọ́n kàn mí kì í sùn ó ti ṣe kí wọn náà káàdì ìsìn ẹjọ́ kan kó tó máa àbó olóṣù wa sùn ẹyin jù mí máa ń sùn ṣùgbọ́n ọkàn mi kì í sùn bẹ́ẹ̀ ẹyin jù mí ló máa ń sùn ọkàn mi kì í sùn. kò túmọ̀ sí pé kò lè sùn gbàgbéra kákòókò sọ láti ọgbọ́n ma lọ́wọ́ wọn ò sì takora wọn pẹ̀lú àdéhùn yẹn torí ọkàn mi kì sùn ó túmọ̀ sí pé ọkàn yọ ọmọ tí máa ń ṣẹlẹ̀ sára ànábì ọba ọkàn rẹ̀ ọmọ tí máa ń ṣẹlẹ̀ sára rẹ̀ yẹn nígbà náà lè ti sàlù alánìsìn lẹ́yìn wákàtí mẹ́ta kó dìde kó lọ kọ́ bẹ̀rẹ̀ sọ láti kọ́ mọ́tò alọ́ nti ah wa nani sebe na lọ sọ pé alainani wẹkọ ọsẹhi sẹmẹ nana fẹlẹ tọwọ bọ wa nani na lọ sọ pé ẹyin tí méjèèjì òun náà lókun tó de àyè ibi tí tó ń gbà jáde lára wa torí pé ojú rẹ tó o ti padé kó o sùn ló fi mà pé tó o ti jáde immediately tó o bá ti sùn ní ìsìnkú sẹ́ni tó lè garanti wà pé òun ò tọ wọn náà ló sọ bẹ́ẹ̀ o sì lẹ́ni tó bá ti sùn kọ́ kọ́ lọ sàlùwàlà ànábì ó sì sọ fún ọ pé tanamu aynaya wala yanamu qalbi ojú mi ló máa ń sùn ọkàn mi kì í sùn yẹn ni pé ọkàn máa ti ń ṣẹlẹ̀ sára bára sórí òṣò ara ọkàn máa bákan náà tí nira tó bá ń bẹ fún ara ọkàn anabi sọlá àtúnlá kì í sùn ọkàn rẹ̀ ó jẹ́ ọmọ pé ibìkan ro ibìkan dùn ṣùgbọ́n yàtọ̀ sí àkókò sọlá ọkàn kọ́ ló máa ń rí àkókò sọlá ẹyinjú ló máa rá àkókò sọlá àbí ẹ̀kọ́ ni anabi sọ pé ẹyinjú mi máa sùn kìí ṣe pọ́sọ pé ẹyinjú mi è sùn ọkàn mi ló máa ń sùn rárá ó lẹ́yinjú mi máa ń sùn ṣùgbọ́n ọkàn mi kìí sùn kìí sì sọ ẹyin tí wọn fi máa kókò sọlá torí ẹ̀ náà la sọ pé mímọ àkókò sọlá ó ní í ṣe pẹ̀lú rírí hàn tó torí ẹ̀ kò sí tọ́ta kóra wọn ní méjèèjì lẹ́yìn lé ìmáàmù náà lè wọ́n tún wá mú àdéhùn kan wá kátó lọ́ọ̀lù nínú ẹ̀ka wáta ẹ̀kọ́ lọ yẹn wọ́n lọ́nà sallallahu alaihi wasallam ó ti sọ̀lá tó al-fajr lẹ́yìn ìgbà tó òrùn ti yọ kàmá yusalliha fi waqtiha gẹ́gẹ́ ànábi ṣe máa ń ṣe lákòókò rẹ̀ eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá jẹ gbèsè sọ̀láàtù ìṣà ọ̀wá jí àyàfi ní ẹ̀yìn ìgbà tó òrùn fi yọ ọjọ́ gbèsè ìṣà àtàṣùbà òrùn sì ti yọ ọfẹ ti sọláàtì lè ṣá gẹ́gẹ́ bá a máa ti sọláàtì lè ṣá alákòókò rẹ ló ti náà ni wàkàtàsí àtúkè àtúnkàtútúrà àtúkè bẹ́ẹ̀ náà ni sọláàtì sọ òórùn ti yọ wàkàtàsí àtúkè wàkàtúrà àtúkè torí ẹ̀ la ti sọ nínú òfin ṣẹ̀rí àti láńdà ilé sífẹ̀tù kọ́bọ́ ní sífẹ̀tù àdá bá máa san gbèsè ti sọlẹ̀ náà ni ti ẹ̀ka pé tó bá jẹ́ pé àkókò rẹ̀ la fẹ́ pè. lẹ́yìn rẹ̀ Imam Malik wọ́n tún bẹ̀rẹ̀ chapita mi wọ́n ní báwo náà ní ànìtìkọ̀lẹ̀ ẹ̀sìn ní lẹ́yìn níbi àwọn fẹ́ sọ fún wa nípa àdéhùn Ànábì sallallahu alaihi wasallam kó tọ́ka sí pé ká má máa ṣe sọ̀lẹ́ ní ìgbà tí òun ṣẹ̀ṣẹ̀ yẹ̀ dàrí lákòókò tó òun máa mú kankan kan. kan ẹ في صلاة الظهر من بعد قل حدثني يحيى عن مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن شدة الحر من سيح جهنم فإذا اشتد الحر فأبردوا عن الصلاة وقال اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين في كل عام نفس في الشتاء ونفس في الصيف حديثي إيه؟ هنا جاء حديثا مرسلا قدد النبي صلى الله عليه وسلم طريق عطاء أقننا وتابعين قرآن النبي صلى الله عليه وسلم قولوا سواء بورو لما النبي sallallahu الله wa sallam torí الإمام ابن عبد البر رحمه الله، hadithi yìí o hadithi mursal ṣùgbọ́n hadithi mi wá sọjọ́ pé àwọn ọ̀já níbi kankan tí wọ́n tọ́ka sí pé n tó kó sínú ṣe déédéé àwọn hadithi mi wá tí ọ̀já lọ́nà tí wọ́n tọ́ka sí pé n tó kó sínú ṣe déédéé yìí wọ́n máa ń pẹ̀lú rẹ̀ ní hadithul ibrad bis salah hadithul ibrad bis salah àwọn àdìsí tó ní í ṣe pẹ̀lú wípé ẹ lọ sọ̀láàtù lára ní ṣíṣe kójú ọjọ́ ó rọra tutù díẹ̀ lásìkò tí ọjẹ́ àsìkò ẹ̀rùn tó rùn máa mú kankan kan. kan ọ̀n sọ ipá nàbí sallallahu alaihi wasallam òní inna shiddatal harri min sayhi jahannam ẹ̀rí gbígbóná jẹjẹrẹ tí òun máa gbóná ní àsìkò ẹ̀rùn gbígbóná jẹjẹrẹ tó òun máa gbóná ìmọ̀ wáyé ni látàrí látara kíkẹ́ àti èémí iná jahannam subhanallah kíkẹ́ nígbà tí iná bá gbèdédé tọ́kẹ́ tọ́rẹ́ dòdòdò látàrí kíkẹ́ àti èémí iná jahannam ẹni gbígbóná jẹjẹjẹjẹ máa rí yẹn sẹ́yìn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́rùn fẹ́ abẹ́rẹ́ yóò lọ nítorí náà ní gbogbo ìgbà tí òòrùn bá mú jàjàjà tójú ọjọ́ gbóná burúkú àjẹpẹ́ lọ́sọ̀látù lára títí tó di ọjọ́ òsì tutù ìgbà náà ní kẹ́sì. wọ́kọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé ìṣẹ́kẹ̀tì náà ń yẹn ọ̀rọ̀ bí ha ẹ̀jì iná iná kìlọ̀ bọ́lọ̀ iná ọlọ́mọ sẹ́yìn pẹ̀lú rẹ lọ́mọ rẹ o ó kí lọ bọ́lọ́mọ ẹlẹ́dàá wa tọkọ́ọ̀lẹ̀ iná wa sọ yìí pé ní àwọn ọmọ ìrẹ̀ olúwa mi akẹlẹ báwọ̀dì báwọ̀ apákan mi ti di apákan rún o apákan di apákan apákan di apákan sẹ́mi tán sẹ́mi tán mara mi lọ́wọ́ sẹ́mi jẹ́ra mi rún torí pé anáwó sàkóló na sàá ẹ̀ lọ́mọdé tẹ̀lé máa sàkóló. iná máa jẹra rẹ̀ tí ọ̀gá rẹ̀ ń jẹ yẹn ni pé wọ́n ló kó àwọn ọ̀daràn kan sínú àsìkò òtítì ìtò tó kó wọn sínú ẹ̀rú ń bà ní kásìkò tó kó wọn sínú mi ọmọ tó fún wọn subhanallah torí náà apá kan mi ń jẹ apá gbéná pẹ́sẹ́ yìí ọlọ́wọ́ ayọ̀ǹda fún náà pípọ́ máa mí ní mímí méjì mímí yẹn kò ní í jẹ́ pápá kan rẹ̀ ọjà pápá rẹ̀ rún kò sì ní í jó pòórá ní ní ọdún kọ̀ọ̀kan fi kó lè àmì lọ́dọọdún nàfẹsẹ̀ ní tètè dá mímí kan lásìkò ọyẹ nínú ẹgbàá wa mi nínú Sahih Muslim anábìíní ó ní tútù tó burúkú tẹ́ máa rí tí ojú ọjọ́ máa tutù lásìkò tutù mímí jahannama tọ ẹsẹ̀ kọlọ sọmi kọ àwọn aljanna la yaruna fiha shamsan wala zamharira òrùn nípa wọn nínú aljanna òtútù burúkú sì ní mú wa bẹ́ẹ̀ kọlọ tó wà lọmọ bẹ́ẹ̀. wọn náà fẹẹ fẹsẹ̀ tọyì Ọlọ́run ti tún gbà pé jíjà anamọ tó máa mí lásìkò ẹ̀rùn wọ́n tọ́ka sí pé àwọn tá a jẹ́ mùsùlùmí àtàlẹ́ ti jẹ́ mùsùlùmí o àfikọ́ jẹ́ pé nínú sábàtì tá a ti jẹ́ mùsùlùmí pé a nígbàgbọ́ ti dọ̀pá ma ọlọ́run ló yẹ àwọn olùgbàgbọ́ òdodo ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tá a nígbàgbọ́ ti dọ̀pá ma yìí ti dandan ní kó orí kó tó gbàgbọ́ àwọn màláíkà àwọn ló máa ń sọ bẹ́ẹ̀ àwọn aláìgbàgbọ́ àgbà bí máa nàbì sọlọ láti sọlọ àti sọsọ náà níbi gbóná jájájá taari tí òòrùn máa gbóná yìí lásìkò ẹ̀ níṣẹ́ ló máa ń wáyé látàrí kíkẹ́ àti èémí iná jahannam àgbàgbọ́ bẹ́ẹ̀ turkana yóò wá kí parọ́ sallallahu alaihi wa sallam àtúgbàgbọ́ ìpè iná sọ̀rọ̀ kẹ́ẹ́ bá nàbì sọlọ sọ̀rọ̀ ìdùkẹ́ nìkan máa pé ẹnu ló fi sọ ni àbí mú ìwọ gan sẹ́nu rẹ̀ ń sọ̀rọ̀ ń bolo kọ́rọ̀ pamọ́ sí lágbárí àdínkù ẹ̀ ni èmi wọ̀ ọ̀mọ ni tọrọ ti wọn ọkàn yá lórí tọrọ ń jáde ṣe ọlọ́run ọba náà sì ní àǹtọ́kọ́kọ́ lẹ́sẹ̀ yìí ó lè fún gbogbo nǹkan lọ́rọ̀ tó gbogbo nǹkan lọ́lọ́run máa fún lọ́rọ̀ tó tó bá wù ṣèyí náà jahannam òkè lọ́bọ́lọ́ a ti gbàgbọ́ ìgbé tí ojú ọjọ́ máa tutù lásìkò ọyẹ́. mímí kani nínú mímí jahannam lẹ́yìn rẹ̀ ìnìmọ̀ Malik fún agba àdìsí mẹ́wàá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من سيح جهنم nígbà tó ń bá mú jájájá ẹ lọ́sọ̀ láti lára títí tó ju ọjọ́ òfin tó tó. ìgbà náà ní kẹ́ẹ̀sì nítorí pé gbígbóná jájájá eléyìí tí ojú ọjọ́ máa gbóná ní àsìkò ẹ̀rùn ètò ló máa wáyé látàrí èémí iná jahannam. ó tún wá wá nínú rìwáyà yìí náà ìgbà Ànábì sallallahu alaihi wasallam sọ pé iná kìlọ̀ bọ́lọ̀ ọlọ́run ọba sì gbà fún tí máa mílẹ̀ méjì mímí lásìkò ọyẹ́ mímí lásìkò àdéhùn eléyìí òun fẹsẹ̀ rìn lẹ dáadáa kọ́dà Bukhari àti Muslim náà gbé jáde. ẹgbẹ́ wa kẹta òun náà tún wá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qaal idha ishtadda al-harru fa'abridu 'an as-salah فإن شدة الحر من فيح جهنم nígbà tí ọjọ́ ọjọ́ bá gbóná jájájá ẹ lọ́sọ̀ láti lára títí tí ojú ọjọ́ fi tutù ìgbà náà ní kẹsì sọ̀lẹ́ nítorí gbígbóná jájájá tí ojú ọjọ́ máa gbóná jájájá níṣẹ́ ló máa ń wá èémí jahannam eléyìí náà tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kọ́dà Bukhari àti Muslim náà tún gbé jáde àwọn àdéhùn yìí wọ́n tọ́ka sí pé èyí tó jẹ́ ọ̀ràn ẹ̀ lórí mùsùlùmí òun náà ní pé gbogbo sọ láti sábà fẹ́ ṣe kàtó lásìkò rẹ̀ eléyìí lọ́jọ́ ara yẹn torí rẹ olùgbàgbọ́ òdodo ni o ẹni tí kìí ti sọ láti rà rẹ ẹni tí kìí ti sọ láti tiẹ̀ tí èsì ta tẹ́tẹ́ ẹni tí kìí jà jà pọ̀ olùgbàgbọ́ òdodo ni torí pọ́lọ́ wọn bá sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta sọlẹ́ ọ̀ràn yẹn tá a dákòókò sí ńlọ́jọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa wúra ayé wò jẹ́ máa báwo ló máa ń rí nínú ọkàn rẹ sásìkò sọlá tó bá tó tí wọn sì ń pè fún tí wọn lọ tó bá jẹ pé máa dọ̀ láàmú lẹ́mí rẹ ìmánì bẹ lẹ́mí rẹ. àmọ́ ẹ wọ́n ń pè mí láwọn wọ́n mà ní bàbá yá máa ṣe tí wá darí àwọn eléyìí ẹ̀bọ̀ wọ̀wọ́ nù o kọ́lọ́ máa ṣe islam tó alẹ́ bọ̀ wọ̀wọ́ islam. ọlọ́ni wà á kí mo sọlẹ̀ ọ̀wọ́ àyà yìí tó bá jẹ́ fún lọ́ba wá ó tó láti mú ni mà wípé sọ̀lẹ́ ní kí atakùkù rẹ̀ bá ti tó lọ ẹ̀ka máa ṣe wà á kì í mú sọ̀lẹ́ ẹ̀ máa gbé sọ̀lá ti dúró ó ti tó fún onílàpá ẹ̀ láti mọ̀ pé àkókò àkókò sọ̀lá ti lọ ẹ̀ka ṣe ìdí ni wípé tẹ́lẹ̀ wà lùkùrán ọlọ́ni wà yẹ kó lónà lẹ́nu mẹ́lẹ́ dúdú lè àdá ó dúdú lè àdá pẹ̀sẹ̀ dẹ́dú. إلا إبليس أبى واستكبر وكان من الكافرين روى لسير عن النبي محمد صلى الله عليه وسلم نكبر قتلهم وقتلهم ملكة تأتوري قلب قال النبي آدم عليه السلام فسجد قلت يا رب الطاو يعني فليصليها فسجد نكاكا إن الله طريقا إلا إبليس أب إبليس لقوا ṣètọ́nù kọ̀ ní kíákíá náà lọ́lọ́run ti gbé ẹrù orí ibú rẹ̀ ló gbé rù. nísìnyí ṣètọ́nù láti jọ́ tọ́lọ̀ ti ní kó forí kalẹ̀ tí ò forí kalẹ̀ tọ́ba ni wọ́n lọ inú ọmọ pé kíákíá ni mo rò pé èèyàn lè lọ láàánú mo ti wá ronú kí wàdà ẹ dákun mo fẹ́ tú bábà ẹ ẹ bá mi jẹ́ ádámù kí forí kalẹ̀ fún. ṣé ayé ti fún wa kọ̀ọ̀dá yìí orí ibú láéláé torí ẹ̀ la ti sọ pé nínú ṣẹ̀ríà الأمر المطلق يقتضي الفورية àṣẹ tó bá wá nínú alukur'an àbí sunna tó wọn sọ pé bàbá yìí ló ṣe ó túmọ̀ sí pé ní kíákíá ni. wàá kí mo sọlẹ̀ yẹn pé ní kíá dákòókò sọlá tó kọ́ máa tún wọlé máa ṣe. àyàfi tẹ́rì kan bá tún sọ yìí pé kò lè lọ lára. màláìsí ẹ̀rí ajá yìí pé ní kíá ní kò ṣe. bẹ́ẹ̀ àdéhùn abdullahi bin Mas'ud radiyallahu anhu alayhi sallallahu alayhi wa sallam wọ́n ti léèrè ayyul a'mali ahabbu ila Allah ìwòlọ́lọ́ ní fẹ̀sí jù nínú àwọn ẹsẹ̀ òní as-salatu li waqtiha káti salatu lákòókò rẹ̀ eléyìí wà ní Sahih Muslim nínú riwaya mi tó alódò Imam an àtàwọn míì anábìíní as-salatu li awwali waqtiha ṣíṣe sọláàtì lákòókò àkókò rẹ̀ eléyìí ni aslu ya jama'a ká ṣe sọláàtì lákòókò àkókò rẹ̀ ni aslu ṣùgbọ́n sẹ́bàwò àwùjọ wa lónìí kìí ṣe bẹ́ẹ̀ lọ́rọ́ rí ẹ tara sọláàtì sọ̀rọ̀ kẹfì ṣàpèjúwe sọláàtì sọ̀rọ̀ ẹ wò bá tó ti wọlé aago márùn ọkọjá ìṣẹ́jú ọkọjá ogún ìṣẹ́jú ọkọjá ìṣẹ́jú mọ́kànlélógún méjìlélógún àwọn mọ́sálásí kan wà tẹ̀kí aago mẹ́fà gẹ́gẹ́ ni wọ́n tó ti pa mọ́. zẹ́ni mélòó ni wọ́n ti lẹ̀ ogójì ìṣẹ́jú ábà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ní bá fojú ìṣẹ́jú lọ ó ti tó kápẹ́ nìkan ò tí jì kápẹ́ nìkan ti jí ń sàlùwàlà kápẹ́ nìkan ti sàlùwàlà tó ń sọ̀rọ̀ kàtà àlùfẹ́jọ gbogbo eléyìí ti tó kápẹ́ nìkan bọ̀ lọ́nà àmọ́ kó ti sẹ́jú ẹ̀tọ́ àmọ́ kó kù sẹ́jú mẹ́ta o ẹni tí bá ń bọ̀ lọ́nà kọ́ yára o. a aago mẹ́fà táwọn yẹn ti gbàgbé fún àparí kọ láti sọ. àkókò tí wọ́n ń bẹ láàrin ìgbà tẹ́lẹ̀ sẹ́jà rí ti yọ alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sọ àkókò ní ìsìn. àsẹ́jà rí yọ láago márùn-ún ọkọ̀ dé àṣẹ́jú méjìlélógún wọ́n ti pè fún sọ̀lá alihamudulilayi ṣùgbọ́n láti gbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan ní ìfúnmọ́tì ìsara rẹ̀ nàgìní kan lakọ́ dídá kún lè láti àwọn ti ìdá ajá àbẹ́ lọ àwọn ti náà tẹ́ náà bẹ́ lọ polówó àlọ́ àwọn ti bẹ́ lọ pé kíni. wọ́n ti tẹ́lẹ̀ yìí títí wàgó mẹ́fà màá náà wọ́n ti wá gbé sọ̀dà ẹ̀dá kún torí sọ̀lọ̀ ìtọ́lọ̀ nípa mójútó àti fìrà rẹ̀ gbogbo etí ìsara rẹ̀ là mójútó bóyá wọn fi kíní yẹn pa owó ni aláwọ àná wọn ti máa pariwo pẹ́ẹ́nìkan ti kíní kan àwọn ń ṣàdúrà bóyá wọn fi ń pa owó ni aláwọ àná tí ọ̀gá jẹ́ bẹ́ẹ̀ sẹ́nu òní máa ròyìn gan àsìkò sọ̀lá àti rárí àkókò àkókò lọ́yẹ̀ ká mójútó sọ̀lá àkókò àkókò kò túmọ̀ sí fákòókò tóótó ní ẹni tí ń sọ̀lá tó lè jẹ́ àlọ́ ẹ̀ àkọ́kọ́ àkọ́kọ́ òtúmọ̀ sí gbogbo oṣù sọ̀lá fákòókò tó tó lẹ́ni tó tó dojúmọ́ sọ̀lá sọ̀rọ̀ àfìrì ti aago mẹ́rin náà ni àtìgbà tó ń sọ pé àfìrì ò ní wọlé àti aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. ọlọ́mọdé aṣọ àti dànù àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ yẹn lẹ́pẹ̀ sọ̀lá ẹ gbọ́dọ̀ pé lápẹ̀ lẹ̀ ẹ ti pè sọ̀lá ẹ wá wò pé àfìrì afọ tó bá sì wù yín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá wù yín ìṣẹ́jú márùn-ún báwọn èèyàn gbá sí máa yára dé sí ṣùgbọ́n náà lẹ́wọ̀ àti kọ́ ọmọ gbogbo iná àkókò àkókò náà là wà. tọ́ àmọ́ tí sábàbí kan bá wá wà torí pé ash-shari'atu al-islamiyya mabnaha 'ala at-taysir wọ́n mọ ṣẹ̀ríà sórí ìṣèjẹ̀kùn fún àwọn ẹrú ọlọ́ọ̀ni. وما جعل عليكم في الدين من حرج gbogbo tó bá ti dá wàhálà lè fún yín ọlọ́run bò ṣe ló fi fún yín ní ṣẹ̀ríà islam yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìjẹkùn lọ́lọ́run fẹ́ fún yín kọ̀ fẹ́ yín fún wàhálà. tọ́ tóòrùn bá mú jẹjẹjẹ níbi tóòrùn ti máa mú lòótọ́ kò ní rọ̀yàn lọ́rùn láti lọ sí mọ́tíláṣí òun kò ní rọyàn lọ́rùn láti lọ sí mọ́tíláṣí lórí pé òun ọ̀mù àti nígbà tí wọ́n ń da iná lóyàn látòkè àti òun tí mọ́tò nǹkan là ń lo ọ̀mbrẹ́là níbi tí òun ti ní agbára dé ibi tó lágbára dé à ìyàn ta òòrùn ọ̀mú ìní fáànù nítumà níbi tí òun gidi wà bí sádàmẹ́jì lọ́wọ́ àlọ́dọ̀ tiwa náà o àmọ́ bí títí máa gbóná jẹjẹjẹ bàbá tuntun fáànù ọkà bàmà tòyí wà àwọn òní ẹ torí kan ló bàjẹ́ kó ní ẹ̀síùsù kan láti pé ní òjò ń ṣe sọlá wọn ni ẹ máa ẹ máa lọ sọ láti lára dìgbà tó di ọjọ́ tutù díẹ̀ kò lè tutù tán o tó tutù díẹ̀ àpò àtúmọ̀ sí kókó àmọ̀ sí sọlá tó dóhùn ní ẹ̀gbà sọ̀látùl Maghrib rárá o. ọwọ́ nínú àdìsí tí Bukhari àti Muslim gbé jáde wọn lẹ́nu sallallahu alaihi wasallam ń bẹ lórí ìrìn àjò. olùpè fúnfọ́ láti wá dìde láti pè fún sọ́lá anábìnrin ọ̀gbọ́dọ̀ sí pè é. ó tún dìde lẹ́ẹ̀kejì anábìnrin ọ̀gbọ́dọ̀ sí pè é. ó tún dìde lẹ́ẹ̀kẹta anábìnrin ọ̀gbọ́dọ̀ sí pè ó dìde lẹ́ẹ̀kẹrin ó pè ra'ayna dhilla talul ó pè fún sọlá nígbà tá a rí i pé gègéle ti ní òjì gègéle yàní ìpè tí máa kóra rẹ̀ jọ tí máa kóra rẹ̀ jọ ńlẹ̀ sẹ́wọ̀n kíkẹ́ tó rí òjì rẹ̀ yọ̀pẹ̀ tòǹgbà tá a rí i pé ó ní òjì wọ́n wá sọ yìí pé ẹ̀bá àgbà tí àkókò tó máa ń tán tí ẹ bá gbà tí àkókò àṣírí ọwọlé ni wọn ti ó pè fún sọlá tí wọn ti sọlá níparí àkókò bọ ẹni kí bá ti lọ la tó bá dásìkò tó ń gbóná jàjàjà torí pé islam fẹ́ wa fún ìrọ̀rùn kò fẹ́ wa fún wàhálà ǹjẹ́ tí gbogbo ìgbà náà wá ní ọjọ́ níta nífẹ̀ẹ́ sí tóun bá ti mú kankan báwọn lásìkò ẹ̀rùn ni ó tóorùn bá ti mú jẹjẹrẹ jọba lásìkò ẹ̀rùn ẹ̀fọ́ yìí ṣé gbogbo ìgbà yẹn náà la nífẹ̀ẹ́ sí wípé ká máa lọ́kọ̀ láti lára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ súnà Ànábì sallallahu alaihi wasallam lódodo nínú Sahih Imam Muslim hadith kan wá níbẹ̀ láti ọ̀dọ̀ kan nínú àwọn sàábé tí wọ́n ń pè ní Khabbab Khabbab yìí ó là ń pè lọ́ba Ànábì sallallahu alaihi wasallam ẹ bá ní wá nǹkan ṣe kọ́rọ́ ọ̀rọ̀ gbígbóná òrùn jẹjẹrẹ yìí báyìí ẹ bá ní wá nǹkan ṣe sísá lè máa lọ sọ láti lára ọlá nàbí ó sì gbà fún wa ànábì ó gbà fún wa eléyìí ọ̀tako àwọn àdéhùn tó lánàbí ní ká lọ sọ láti lára àwọn olùmọ́ni ní táwọn ń tọrọ ní ziyadatun ala ziyada àlékún lórí àlékún làwọn tó ń tọrọ ìyẹn ni pé ká tún la ju bá ń ṣe ń lọ la lọ tòṣùgbọ́n àwọn àdìsí tọ́tọ́ ka ti la wọ́n sì ń bẹ̀. ṣé jama ni àdìsí ń bá wí ni àbáwọn èèyàn kọ̀ọ̀kan jama ní mẹ́sàlásí àní jama láyé ibi kọ́tà àti máa ń péjọ ṣe sọ̀lá táwa ni àdìsí yẹn ń bá wí ibi ká máa lọ sọ̀lá ti lára lásìkò tí ojú ọjọ́ bá gbóná jẹjẹrẹ torí káwọn èèyàn lè ba láǹfààní àti wá yàtọ̀ sẹ́ni tó yẹ pé onìkan ló fẹ́ dásọ̀ láti rẹ̀ sẹ́ni tó wà gbogbo wọn lọ́ba wò àti jama àtẹni tó nídìíwọ́ tó nídìíwọ́ tí òun ṣe sọ láti lónìí kan tí ẹni tó dára rẹ̀ rí ọmọbẹ lórí ìrìn àjò wọn nìkan lórí ra rẹ̀ àbí èèyàn ń sáré olè lọ sí mọ́tíláṣí àbí ìdíwọ́ kan ló mú má lè jáde ìkọ́ pé nǹkan kan bẹ lọ́nà láàrin rẹ̀ tí wọ́n ti láti tó lè sélèsè pẹ̀lú àwọn eléyìí gbogbo wọn náà lọ́ba wí ẹni tó bá ti sọ̀lá lásìkò ẹ̀rùn tó rùn mú jájájá yẹn ọ̀tọ̀ súnà kókó lọ́la díẹ̀ tọ́ eléyìí jẹ́ gbòtìtì jẹ́ yẹn sọ̀lá tìwó láàmú wa lọ́ lára àwọn kí sọ̀lá tì méjì ló máa ń ṣe déédéé kó rùn mu sọ̀látù zuhur àti sọ̀látù asr gbogbo àwọn olùmọ̀ islam wọ́n ní sọ̀látù zuhur ni yàtọ̀ sí sọ̀látù asri àkókò rẹ̀ náà lẹ́sẹ̀ sọ̀látù zuhur là lọ lára náà láti rí sànàbí náà ṣe èèyàn nínú àdéhùn tá a kà sallallahu alaihi àyàfi ọ̀kan nínú àwọn olùmọ̀ ti màlìkéyà. oni àti asiri náà olùmọ̀yẹ́ à ń pè ní ashab nínú àwọn olùmọ̀ màlìkíyà ó ní àti asr ọrọ rẹ̀ ọ̀làgbára dóòrò lásán báwa ni àní ti sọ̀látù zuhr ọwọ́ abọ́tásìkò ẹ̀rùn rárá o yàtọ̀ sí jumu'a gbogbo àwọn olùmọ̀ ní yàtọ̀ sí àkókò rẹ̀ náà láti ilé ìjẹbù ti ṣe jẹ́ mbẹ́ o ilé ìtumọ̀ ìsìnkú táwọn bá ti máa ń ṣe sọ̀lá tó gbóòrò wa láago kan aago kan kọjá ìṣẹ́jú márùn aago kan kò ṣẹ́jú márùn tó bá di ní àsìkò ẹ̀rùn tó òun bá mú jẹ́jẹ́jẹ́ yẹn so a ṣe sọ̀lá tó wa nígbà bí aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta àbọ̀ ṣùgbọ́n tó bá kọ́ aago mẹ́ta àbọ̀ la fẹ́ ṣe sọ̀lẹ́ mẹ́ta àbọ̀ yẹn náà la pè fún sọ̀lá tó wa ní ìpínlẹ̀ o tòótọ́ àwọn ọmọ wa wà sí mọ́tíláṣí kọ́ ọmọ òkú ẹ̀ ń bá wọn lásìkò jẹ́ kí mọ́tíláṣí kò dípò à ń bára wa jà ẹ̀rí pé sàbí ńgbà tó fẹ́ pè fún sọlá anábì ni má pè ó tún fẹ́ pè wọ́n ni má pè ó tún fẹ́ pè wọ́n ni má pè ẹ̀kẹ́ ni wọ́n tó fi lẹ́kẹ̀ẹ́ kó pè kò sì túmọ̀ sí kọ́ fẹ́ pè ní ìsìn lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta ló tún dìde rárá lẹ́yìn àkókò tó gùn lẹ́yìn àkókò tó gùn ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ sí pé ìgbà tó bá súnmọ́ gbàtà fẹ́ ti sọ̀lá a gbọ́dọ̀ máa sọ ìwọ àwọn tí ń ṣe sọ̀láàtì lẹ́yìn wa jàmá ìdí nu tánà bisalòlá àti sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́ni ẹ̀ma kọ́wọ́mẹ́ni pẹ̀lú ọ̀sẹ̀ ẹnikẹ́ni tó bá ṣe máa ń fa àwọn èèyàn kan kò ṣe sọ̀láàtì rẹ̀ fúfú yẹ ẹsẹ̀ fúfú yẹ irú ìta máa ń ṣe o akọ̀lá pẹ́sọ̀dọ̀ àmẹ́ni sọ̀lọ́lá àti sẹ́lá bó ní fúfú yẹ sọ̀láàtì bákan náà a rí pé mu'ad nígbà tó ṣe imáàmù anabi náà fẹsẹ̀nù náà ń tẹ̀ ya nígbà tẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tó bá fi ìmáàmù fáwọn nìkan máa tàkíyèsí ẹ má da wọn dúró sínú mọ́sálásí lọ́nà tí wọ́n fún wa máa wò pé ẹ̀bà tìpọ̀ àwọn jẹ́ ẹsẹ̀ kínní ìdí nu tó ti jẹ́ pé tẹ bá ti rò kú ọ Allahu Akbar àwọn kan á ń bọ̀ ẹ ti ti tẹ àwọn tẹ̀sí ha tẹ́ ti ń rò ọ àwọn kan á lé kọ́ mọ̀ wọ́n á ń bọ̀ subhanallah la ilaha illallah inna pé ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù o ẹ má ti gborí ókè o ẹ jẹ́ abáraka o ọ̀kan sọ́n yorùbá ni. àwọn olùmọ̀ọ́ni tí kò ṣàkíyèsí àwọn ẹni tó ti kọ́kọ́ dé lọ́pàtàkì ni àbí kò sànú ẹni tí ń bọ̀. á kásàkíyèsí ẹni tó ti kọ́kọ́ dé lọ́gbà jù màtí wọn náà mọ̀ kọ́ ọ̀fẹ́ báraka kí ló ń sílẹ̀ àbí táwọn ń sẹ́yìn torí di eléyìí tó bá bá lọ bá má adraktum fọtọlù ọ̀nà àfẹ́rẹ́tẹ́kùn fọ ẹsẹ̀ mi njẹ́ bàbá ẹsẹ̀ tó bá bọ́ ọmọ yín lọ ẹ pé pàápàá jùlọ àwọn tó ti kọ́kọ́ dín yẹn ọ̀nbẹ nínú àwọn èèyàn jẹ́ máa ẹni tó ti kó bá pẹ́ ní rògbò jù àmúnu lè fẹ́ mọ́ ẹ̀ ẹ dákun ṣé wá sọ ìwọ tiẹ̀ ńlọ́jà ni àdújá ẹni tó ti rògbò kẹ́ sọ́wọ́ tẹ́lẹ̀ ìlọ́jà ẹ ah, imam àmọ́ sọ fún mi pé nínú ọlọ́ àmọ́ sọ̀bìrín ẹ ní gbọ́ à ah, síkẹ́ ń sọ̀rọ̀ ni ìmọ̀ ń tẹ́ máa ń fẹ́ túmọ̀ rẹ̀ ní ọ̀gbọ́ yìí yàní kẹ́ ẹ má tètè máa rúkú à ah, à ń tètè ń rúkú á sì á farabalẹ̀ má má farabalẹ̀ lágbórí òkè ń tó bá pẹ́ kó sì tó bá tó bá bọ́ ọmọ lọ ọjà sì jẹ́ lẹ́yìn eléyìí ní ìparí báàbù àwòkọ́ ti sọ́lẹ̀ ìmáàmù Malik wa mú àdéhùn kan wá ó jẹ́ àdéhùn tọgbọ̀n lábẹ́ àkọlé tó pè ní báàbò nàbí àǹdọ̀kọ́lù nàṣẹ́dẹ̀ bèrè ẹ̀sẹ̀wọ́mi wọ̀tá ọ̀fẹ́yẹsẹ̀ fẹ́ni. ní inú ẹ̀kọ́ yìí wọ́n fẹ́ sọ fún wa nípa bí sẹ̀rí àti fi fún wa láti máa wọ mọ́sálásí pẹ̀lú òórùn àlùbọ́sà ááyù lẹ́nu wa. àti mímọ fi ọwọ́ bo ẹnu nínú mọ́sálásí mímọ fọwọ́ bo ẹnu nínú mọ́sálásí. حدثنا يحيى عن مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن سعيد بن المسيب أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من أكل من هذه الشجرة فلا يقرب مساجدنا يؤذينا بريح الثوم وحدثني عن مالك عن عبد الرحمن بن المحب بن المجبر أنه كان يرى سالم بن عبد الله إذا رأى الإنسان يغطي فاه وهو يصلي جبد الثوب عن فيه جبدا شديدا حتى ينزعه عن فيه حديث هنا حديث مرسل ọ̀nà ìsà àdéhùn tó fàáhì nítorí pé ẹni tó gbé lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dábì yìí lọ náà orúkọ rẹ̀ tó ń jẹ́ Sa'id ibn al-Musayyib ṣùgbọ́n alhamdulillah àdéhùn yìí kan náà Imam Muslim gbé jáde nínú sahih rẹ̀ ó sì dárúkọ pé Abu Hurairah náà ni ẹni tí ń bẹ láàrin Sa'id àti ànábì Muhammad sallallahu alaihi wasallam torí rẹ̀ ó gúnrégé lọ́dọ̀ Muslim kò gúnrégé lọ́dọ̀ Imam Malik ara káwọn ṣàkíyèsí nítorí wọn kò gúnrégé kì í sùn làwọn ń ṣàlàyé èyí tó gúnrégé tó wáyàn là ń ṣàlàyé torí pé lábẹ́ òfin ṣẹ̀ríà sábẹ́sì kan bá ti wà bọ̀ọ́yì à lófin kankan mú jáde lọ àwọn òfin tá à ń mú jáde yẹn a ń mú jáde lórí ẹgbà wá tó ń gúnrégé ni kì í ṣe lórí èyí tí kò ẹgbà wáyìí ó ń tọ́ka sí nǹkan kan pàtàkì eléyìí tó ní í ṣe pẹ̀lú òórùn tó dáa kó máa jáde lẹ́nu wa òórùn tó dáa kó máa jáde lẹ́nu wa ẹnu àyíká ni tó ṣe pé ọ̀rọ̀ ọ̀rùn kó òórùn rẹ̀ ó dùn ó sì tún rọrùn kó òórùn rẹ̀ ó bàjẹ́ ìdí ni wípé ẹnu egungun ìyẹn ọlọ́run ọba tó sílẹ̀ fún wa kọ́nà má bàjẹ́. àwọn egungun tó sì wà lẹ́nu yìí àmọ̀ pé egungun tó líli rẹ̀ ọ̀pọ̀ wọn nínú ara wa. ọlọ́run tó wá sí láyè dáàmú àgbàjẹun òní ọmọ oúnjẹ ní ọmọ lọ tí ó fi ṣe gbé mi. àkọ́kọ́ gbèsè lílọ oúnjẹ tá à ń bá ń jẹ ẹnu ló ti ń bẹ̀rẹ̀. àwọn eyín àlàfo ń bẹ láàrin wọn kò sí àlàfo láàrin wọn ó súnmá ibi kọjá tó ń jẹ́ ọmọ sẹ́kù sí pàlàpàlà kan lẹ́nu a ti ti mà gbóúnjẹ òní sẹ́kù sí pàlàpàlà kan lẹ́nu kọ́pẹ́ díẹ̀ kẹ́nu ọmọ màrún sí ọmọ àrùn náà sọ ìdí nì òfin jẹ́ pé súnà Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa ká máa mójútó ẹnu wa ká máa ó dín pẹ́tà kámọ́ máa pẹ́ ní ti fúnra rẹ̀ bọ́ba lè rùn ọ́rùn àà ọ̀ èèyàn tó jẹ́ pé yọ bá yẹn ṣe àwọn èèyàn bò náà ṣe yọ wà ní àwọn jàmá àwọn jàmá ọ̀fẹ́ súnmọ́ oná ọ̀fẹ́ súnmọ́ wa oníkàlùkù gbọ́dọ̀ mójú tẹnu rẹ̀ ìjẹkújẹ ìmukúmu tí màá mú kẹnu ọrùn ara yẹn ló jẹ́ lórí mùsùlùmí kò jìnnà ó burú kí wọn máa bá yẹn sọ̀rọ̀ kí wọn máa bá yẹn sọ̀rọ̀ kí ẹni tí àwọn bá sọ̀rọ̀ kọ máa fọwọ́ bomú pé kí ní kan burúkú kan rùn kọ rùn wá bọ̀ kí nìkan náà tí ń wá bọ̀ ṣe islam ọ̀fẹ́ fáìpé ọmọ bá yẹn sọ̀rọ̀ wọn wá pẹnu rẹ̀ rùn tó ara àdéhùn yìí ẹ̀kọ́ ńlá mbẹ́mbẹ́. قال النبي صلى الله عليه وسلم تقول من أكل من هذه الشجرة ẹnikẹ́ni tó bá jẹ nínú gi yóò anabi pè ní gi tọ́sí pé kò ní ìsìsẹ́ tó gbé dúró a sì ti mà pé gbogbo àwọn arúgbìn tó wù tí wọn ò ní gbòǹgbò tó lù wá níṣẹ́ ni wọ́n ń pè wá ní kíni ànájúmù ànájúmù ni wọ́n ń pè wọ́n kíárì tafsir abdullahi bin abbas sẹbi ẹgbọ́n wọn bá tó sọ pé wan najmu wash-shajaru yasjudan ike àwọn agi tí ò ní gbòǹgbò àtàwọn agi tó ní gbòǹgbò èkíní kejì wọn forí balẹ̀ fọlọ̀ ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam ó lò fúnra wọn gbé ó lò gbólóhùn igi fún àlùbọ́sà ayù tó ń ti pé kìí ṣe igi ni tí wọ́n ń ka lórí rẹ̀ bí igi máńgò nítorí lọ́jọ́ àwọn ewé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀fọ́ nǹkankan lọ́wọ́ pé tátẹ́gùn máa fẹ́ olè wó dànù ànábì ló bẹ́ẹ̀ sọlá àdùsọlẹ. fẹlẹ ẹkọrọ mẹsẹ jíjẹnà ẹnikẹ́ni tó bá jẹ náà àlùbọ́sà kọ́mẹ́tì mẹ́sàlásì wà ó yóò yóò máa kó nira bá wa pẹ̀lú òórùn àlùbọ́sà yìí má kó nira bá wa. Imam Malik ni àwọn agbọ́ àwọn gbà wá láti ọ̀dọ̀ Abdulrahman ọmọ al-Mujabbar ipò ọdún Salim ibn Abdullah ọmọ Abdullah ibn Umar òun rí i pé tó bá rẹ́ nìkan nínú mọ́sálásí yòówọ́ pé tó má tọ́ rẹ̀ tó fi ń bọ ẹnu nínú sọlá tọba máa sọ tó fi gbónú nígbà tí ń ṣe sọlá jẹbẹdẹ sẹwùbà nkìhì jẹbẹdẹ nṣẹdídà yóò já aṣọ yẹn kó lẹ́nu rẹ̀ tagbara tagbara yóò rí kó mú aṣọ kó lẹ́nu rẹ̀ òun ṣe sọlá sínú ọfà kọ díẹ̀ nu sí títí tí ó fi rí kó mú aṣọ kó lẹ́nu rẹ̀ sẹnu rẹ̀ bá rùn sí lọ wá sí mẹsàlásì eléyìí jẹba alihamudulilayi àwọn àdéhùn wa rẹ̀gẹ́dẹ́ rẹ̀gẹ́dẹ́ nínú sọ̀rọ̀ mùsùlùmí àtàwọn tíra ni ìtàn náà sọ̀rọ̀ lọ́wọ́ àti náà ti sọ fún wa ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà àbálùbọ́sà ayò àbálùbọ́sà eléwé ẹnìkan nù wọn wọlé ọtún mọ́mọ́ kíláàsì wọn. fọlá nù àti ẹgbẹ́ jáde kó nù mọ́ kíláàsì ẹgbẹ́ jáde. pé àti kárí pé a jìnnà sí jíjí àwọn nǹkan wọ̀nyí ńgbà tá a bá lọ mọ́sálásí ńgbà tá a bá lọ mọ́sálásí. nínú rìwáyà eléyìí tí muslim tó pé fún àdéhùn yìí anabi sallallahu alaihi wasallam ọsọ ìgbẹ́ tó bá tẹ nínú gèè wọn súnmọ́ àwọn mọ́sálásí wa wala yusalli ma'ana kò tó gbọdọ̀ sí sọ láti wa. kò gbọ́dọ̀ ṣe sọ láti pẹ̀lú wa ó lágbára. riwaya kan sọ pé wala yusalli ma'ana ọ̀kan sọ pé wala yusalli ma'ana ilẹ̀ màjìzúmù bìlẹ̀ ànáhìyà ìwé sọ pé wala yusalli ma'ana ishba'an lil kathra kẹtọrọ yẹn òníwọ̀n wọn mú yó ṣùgbọ́n ńlá náà hìyà náà kò gbọ́dọ̀ ṣe sọ láti pẹ̀lú wa ọgbẹ́ni jáde ilé ìjọba. nínú rìwáyà kan anábì sàlàyé èdè tí o ti gbọ́dọ̀ gbé wọn ní mọ́ṣáláṣí wọn ní sàn iná mẹlẹ ìkẹtẹ tẹtẹ ẹzẹ mímà yẹtẹ ẹzẹ mímùl nínú sàhíì Muslim ìnira máa ṣe àwọn màláíkà gbogbo tó kó nira báyẹn ó máa ní àwọn màláíkà náà lára. ìyẹn ni pé rúnrún ẹnu rẹ̀ kò bá wa láàmú kò ní bá àwọn màláíkà náà láàmú eléyìí túmọ̀ sí pé kìí sì táwọn yẹn bá ń bẹ ẹnu mọ́sálásí nìkan lọ́ọ̀ gbọ́dọ̀ gbé ẹnu wọnú mọ́sálásí mọ́sálásí ọba àjẹ kankan nú ẹ̀ ọ̀ gbọ́dọ̀ jẹ́ tó bá rí báyìí àdìsí ń tọ́ka sí pé ẹni tó bá jẹ àlùbọ́sà àbí àlùbọ́sà kéékèèké àbí àlùbọ́sà eléwé kò gbọ́dọ̀ wọ mọ́sálásí kankan nù gbogbo àwọn mọ́sálásí àgbáńlá yìí. eléyìí ọ̀dọ̀ mọ́sálásí kan lẹ̀ kò bá ti mọ́sálásí jùmọ̀à kò bá ti jẹ́ mọ́sálásí tí wọ́n ti ṣe jùmọ̀à kò bá ti jẹ́ mọ́sálásí mẹ́kẹ́ bàbá àti mọ́sálásí Madina àbí mọ́sálásí Baitul Maqdis gbogbo àwọn mọ́sáàjì ọ̀gbọ̀dọ̀ wọ̀ kankan nígbà tó bá di àwọn nǹkan tá a wé ó ti má mi láàánú ẹnu mi rùn ànábì lọ ọ̀gbọ̀dọ̀ wọbẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbọ̀dọ̀ wọbẹ̀ torí pé àyè kẹnu ọrùn ẹnu ọrùn kọ ọrùn ọ̀gbọ̀dọ̀ wọbẹ̀ ẹni tó bá ti jẹ nǹkan àyè kẹnu rẹ̀ ọrùn ẹnu rẹ̀ wá ọrùn kọ ọrùn ọ̀gbọ̀dọ̀ wọnú mọ́sálásí tọ́ eléyìí ni àwọn ètò pọ̀jù nínú àwọn olùmẹ̀sìn islam sọ ṣùgbọ́n alqadi Iyad rahimahullah ó ní apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé mọ́tíláṣí tá a gbọ́dọ̀ wọ̀ sálájì àlùbọ́sà wọ̀nyí òun náà ni mọ́tíláṣí ànábì sallallahu alaihi wa sallam nítorí rìwáyà tó sọ pé fala yadkhul masjidana ọgbọ́dọ̀ wọn mẹ́tíláṣí wa ẹ̀yìn kó mẹ́tíláṣí àmẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀. àwọn olùmọ̀ yóò tètè sọ pé rárá masjid anambẹ yẹn kò túmọ̀ sí wípé mẹ́tíláṣí àmẹ́lì lásán torí kejì mẹ́tíláṣí àmẹ́lì lásán lọ́jọ́ ayé àwọn màláíkà gbogbo mẹ́tíláṣí ńkọ́ ayé àwọn màláíkà yìí. ẹ̀gbọ́n wa mi sì wá tóní masajidana ẹ̀ẹ́dẹ̀ta kàní rìwáyà kan tún sọ pé fala yadkhulil masajida kò gbọ́dọ̀ wọ àwọn mọ́sálásí gbogbo tẹ̀lé ìtumọ̀ sí gbogbo mọ́sálásí ni kò gbọ́dọ̀ wọ gbogbo mọ́sálásí tẹ̀lé ìbò ti tẹ̀lé nù. sẹ́mi wọ mọ́sálásí ni làdísì dá lórí ni àbí má àlùbọ́sà yìí má àlùbọ́sà tútù má àlùbọ́sà eléwé ṣé má wọ mọ́tíláṣí ìlànà ìfìyè dálé lórí àbí má jẹ àlùbọ́sà má wọ mọ́tíláṣí lọ dálé lórí o. ìyẹn ni pé lópin ìgbà tó bá jẹ ọ̀kan nínú àwọn nǹkan wọn yìí kò gbọdọ̀ wọ mọ́tíláṣí àdìsí ó sọ pé má jẹ wọn àdìsí ó sọ pé má jẹ àlùbọ́sà tútù àdìsí ó sọ pé má jẹ àlùbọ́sà ayú àdìsí ó pé má jẹ àlùbọ́sà eléwé ṣùgbọ́n tí àdìsí ń tọ́ka sí ni pé tó o bá sì ti jẹ wọn ọ̀wọ́ náà wọ mọ́tíláṣí torí ẹ̀ làwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ pé ọtọ́ halal ni kéèyàn jẹ àlùbọ́sà èyí owó ọba wù náà àlùbọ́sà kìí ṣe haram torí wọn sọ fún anabi sallallahu alaihi wasallam kó jẹ anabi ní njẹ inni unaji man la tunaji torí mi ń bẹ nìkan lọ́rọ̀ jẹ́jẹ́ tí wọ́n kì í bá rú rẹ lọ́rọ̀ jẹ́jẹ́ ní ọmọláyíká ntí bá sì máa ń ní àwọn yẹn lára yọ máa ní àwọn mọ̀lẹ́kà lára torí rẹ̀ gbàtí wòye bá mọ̀lẹ́kà sọ̀rọ̀ máa jẹ́ ànábì ọ̀sọ̀ pé haramu níbi kankan ànábì sọ pé kọ̀tọ́ sí mi kí n ṣe tọ́nà ọ̀sẹ̀ léwọ̀ fún mi léwọ̀ lórí ara mi ṣùgbọ́n àwọn ahlul zahir àwọn sọ pé ìwọ ni kájẹ gbogbo àwọn àlùbọ́sà yẹn tútù لماذا؟ لأن أكله يمنع من حضور الجماعة وحضور الجماعة عندهم فرض وشرط wọ́n ní jíjẹ àwọn àlùbọ́sà yẹn kò ní jípa lè wá sí jẹ̀máà pé wọ́n ti ní ọ̀gbọ̀dọ̀ wọ́n mọ́sálásí. káàsì ti sọ̀ láti ń jẹ̀máà lọ́dọ̀ àwọn ahlù bọ́ọ̀hì ọ̀ràn àyàn ní májẹ̀mú tí ó sì jẹ́ kí sọ̀ láti ní ọgbà jọ lálàáfíà. ọ̀ràn wọn yẹn ò dọ́là òsèlè wà wọlé tó afẹ́ dé o torí rẹ̀ o lè jẹ àlùbọ́sà o lè jẹ àlùbọ́sà ní tútù o lè jẹ àlùbọ́sà ele ṣùgbọ́n gbà tó bá jẹ́ sí mẹ́jọ jẹ́ gbà tó lọ sí màtìláì ilé ìjẹba kò sì tí tó burú nínú kọjá àlùbọ́sà kan ṣe mọ́ bẹ́ẹ̀ àbá àlùbọ́sà ayé tí wọ́n ṣe mọ́ bẹ́ẹ̀ àlùbọ́sà eléwé tí wọ́n ṣe mọ́ bẹ́ẹ̀ kọ́ alọ́mọ́síláṣí ọ̀sẹ́lọ̀ ẹnu rẹ̀ ò ní rún gba àwọn náà mà ilé yẹn kò sí wàhálà mbẹ eléyìí ń jẹba tọ sálùbọ́sà wa nìkan ni àlùbọ́sà eléwé àlùbọ́sà alu àlùbọ́sà tó nìkan la gbọ́dọ̀ jẹ rárá o gbogbo ntí bá ti máa jẹ nu oorun gbogbo ntí bá ti máa jẹ nu oorun lẹ́yìn lẹ́yìn lẹ́tẹ̀ mu wá hádà nítorí sábàbí yẹn ọ̀kan náà gbogbo ìjọba ti jẹ́ ọ̀nà ọmọ àrùn tó ọba ti jẹ́ ọ̀gbọ́dọ̀ wọn kíláàsì òkòjó yọ ọ́ bí ẹni ẹni tí mo ti gbá ọ̀pọ̀lọpọ̀ táì táì táì mo kú mu bẹ́ẹ̀ni kìíní kan benson and Eddie, àtòrí fọ́ fàǹsì mu mo kú mu yẹ ọ̀gbọ́dọ̀ dé mọ́tíláàsì òjò yọ ọ́ ẹni ọ̀gbọ́dọ̀ dé mọ́tíláàsì òjò yọ ọ́ ẹni ọ̀gbọ́dọ̀ dé mọ́tíláàsì òjò yọ ọ́ òórùn burúkú ó ti bẹ̀ jáde torí pé ẹnu burúkú òórùn burúkú ní máa jáde ìgbàlẹ̀ ọlọ́mọsẹ́nu alẹ́ nu burúkú bàbá ń sìgbà lọ gbọ́ yẹn o ọ̀yọ́ àdẹ́kùn ẹ̀ mọ́tíláṣí lè màláìkà ni wà á ń tẹ mọ́sùlùmí ọ̀lùmọ̀tòlówó mi kà ń tẹ̀sí ilẹ̀ nẹ́sì mùsùlùmí ni wọ́n ọ̀yọ́ kọ́ wa mọ́tíláṣí ẹnu rẹ̀ nítorí ọ̀run yìí kọ́ bá mú àná ìgbè jáde kan wá òórùn eh, eh, burúkú ń jáde pé bàbá ẹ dà kù afẹ́bà yín lọ́rọ̀ ntà ẹ sọ̀rọ̀ àfàjáde kò tí ì sásìkò tẹ́ wà ní kíláàsì nígbà tẹ́ bá yẹn dúdú ẹnu yìí. ó kì í kọjọ́ kẹ́nikẹ́ni rẹ̀ bá ń sìgá náà kó náà wà ní kíláàsì torí pé haramu gan tiẹ̀ nínú mu sìgá eléyìí lòdì sẹ̀rí àtọ́lágbára tọ́kàtì. ok amúgbó wa ń kọ́ ìyá àti bàbá ọgbọ́dọ̀ ọmọ síláàsì o ọgbọ́dọ̀ ọmọ síláàsì àwọn mùkúmù ọgbọ́dọ̀ ọmọ síláàsì ẹni tó mu sẹpẹ tó mu sẹpẹ tó mu pẹlẹbẹ gbòròkòtò ọtíkà sẹ́yìn pẹ́ẹ́nu wọn náà ní irun dáadáa torí ó kọ àwọn nǹkan gan ó strain òórùn ẹ̀nu náà kọ́ yóò strain wọ́n ní kíní ká dombo ọ̀dà tán lọ́dọ̀ ọ̀ọ́mì bẹ́ẹ̀ lọ́nà fún èrè òrì òórùn burúkú wọn jẹ àwọn òbílẹ̀ máa wọ̀ mọ́sálásí o lọ́n gbọ́ yẹn o kọ́ ọmọ bá kan àbùkù bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnmu táwọn èèyàn máa mú lóríṣiríṣi tẹ́ ní oṣù márùn máa mú tó bá tẹ́ lọ mọ́sálásí agbóni amóhùn rẹ̀ burú jáì máa mú bọ́ bá ti lé ní ọmọ amú tọ́ àbí kéèyàn tiẹ̀ jẹ́ nǹkan kan tó ṣe pé wọ́n máa gùnfẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá tó máa gùnfẹ̀ gbòòrò tó bá ti fún gbòòrò ẹ gbọ́ tí orun kọ́ jáde hù áhà tẹ̀lẹ́yìn náà ọ̀làgbára ọ̀ gbẹ́ni jíńjà yẹn pé jíńjà tẹ bá mú abẹ jẹ mú oúnjẹ ìyẹn máa gùnfẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá bí wọ́n ti ṣe lóru tí wọ́n ti jíńjà pa lórí tó ń jẹ àwọn haúsá yẹn wọ́n ti jíńjà pa lórí ẹ̀sọ́ wa dúró sẹ́gbẹ̀ẹ́ nìkan ní wọn nìkan wọn gbòòrò ẹ̀yin náà bá jọ òórùn jíjà yẹn gbòòrò sọ irú eléyìí wọn àlọ́ jókòó lé náà wọn bá tó bá gún fẹ̀rẹ̀ tí wọn wá mú kíláàsì. bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ ti sọ pé ẹni tẹ́nu rẹ bá wọn rùn òórùn ìburú òórùn ìburú tọ́nà ọ̀dà kọ́kọ́ sànù wa ẹni tí ẹnu rẹ bá wọn rùn òórùn burúkú kọ́dà kọ́kọ́ ní òjókòó lé tó bá rọ sí kọ́ wá kíláàsì tòró òun rẹ̀ lè lé àwọn èèyàn mọ́tíláṣí kí ló dé mo bá ti dúró náà ní wọn á dúró lẹ́gbẹ̀ẹ́ mi ní etí ìgbádùn ní ìgbádùn tó bá ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi ní ìṣe wá mọ́tíláṣí mọ́ torí ẹ ẹjọ́ kò le bẹ́ẹ̀ náà ni ẹni tó ti pé gbò bẹ lára rẹ̀ egbò yìí wá máa ń rùn bàjẹ́ bàjẹ́ yóò sì wá mọ́tíláṣí ẹ dákun ẹ máa jókòó lé náà nígbà tẹ ẹ bá rí tegbò yẹn ẹ máa bọ̀ ayé ń bẹ́ẹ̀ padà sẹ́mẹ́tìláṣí tán kọ́ nìkan náà là gbọ́dọ̀ wọ̀ bá wọn ní bẹ́ẹ̀ náà ni mùsọ́lẹ̀ lẹ́ẹ̀ẹ́d níbi tá a ti ti sọ láti lẹ́ẹ̀ẹ́d àtúngbọ́dọ̀ gbé òórùn burúkú wa bẹ̀ náà atẹ́gùn fẹ́ tó bá kó de gbáyàwó ni àmọ́ síbẹ̀ síbẹ̀ wọn ni má gbọ́ òórùn burúkú náà wà bẹ̀ àyíká ti bẹ́ẹ̀ ti sọ láti jánásà ẹnu rẹ̀ dúnrún bá náà má gbé wa bẹ̀ wọ́n ní kì í tún wá sí ibẹ̀ nìkan o gbogbo ibi táwọn ìgbà ti péjọ láti sin lọ wọn gbóòórùn burúkú ọbẹ ibi táwọn ti péjọ láti kẹ́kọ̀ọ́ wọn gbóòórùn burúkú ọbẹ tí àyè kẹ́kọ̀ọ́ báyìí bí ilé ẹ̀kọ́ wọn gbóòórùn burúkú ọbẹ ṣé àtúngbọdọ gbóòórùn burúkú ọjà ní ọjà pẹpẹ gbogbo èèyàn pọ̀ mẹ tí ẹ máa jẹjẹ kú bá tẹnu rẹ rún tó kọ́ ọjà àkọ́wọ́ ah, torí tẹ́lẹ̀ náà ọjà ilé àìsè tọ́nù. eléyìí na gbóró àwọn mọ́sálásí ilé ile àyè àwọn màláìkà ni wọ́n gbọ́ràn burúkú ọ̀rọ̀ yẹn. tẹ́lẹ̀ ọjọ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ ńlá eré tí anabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa anabi tó ṣe pé kìí gbà sẹ́lẹ̀ rí wọ́n sọ pé òun burúkú kan rùn lára sọ rí òògùn ara anabi sallallahu alaihi wasallam wọ́n máa sọ àdàsínú gbòòrò òògùn ara ẹni tó sì sá tó da Tinubu ó ló dùn ó ju lọ́fíńdà mísìkù lọ tó jẹ́ ọba gbogbo lọ́fíńdà ní anabi ọ̀sọ̀lọ́lá àdìsílẹ̀ pé kìnnì kan àrùn ẹnu ọrùn àbí àrùn àbí kìnnì kan àwọn òbílà ẹ̀rọ àwọn obìnrin anabi sọ̀lọ́lá àdìsílẹ̀ níjọ́ tó ń dètè irú ètí àwọn obìnrin tó ń da sanabi sọ̀lọ́lá àdìsílẹ̀ àìsí àti ọ̀fà sani ẹ ẹ ti anabi wa ti súnmọ́ kọ́sọ́kọ́ ìkejì náà ní tó bá súnmọ́ náà òun náà sọ pé ẹnu rẹ̀ rùn ìyẹn ní pé gbogbo obìnrin láyé wọn fẹ́ yàtọ̀ àwọn mahasi mọ̀mìnì nù ká pé ká dábí ọgbọ́n bá wọn tọ́ sáà nàbì sọlá àti nàbì súnmọ́ ẹni àkọ́kọ́ kúrò ọ̀tàdínmẹ́yìn pẹ́ náà nàbì rùn ní ọmọ kí mo jẹ nǹkan kan tí mo mẹ́nu ọ̀hún oyin náà ni mo là gbani a ah, àjẹkùnrin oyin magafiru wọn pè wọn ò ní jẹ ma wọn ò ní jẹ ma ó tún lọ sí kejì náà wọn náà tó sá ẹnì àgbògbòrò wọn sọ pé ayé wọn nàbí yorì ma tó xarí mu ma àhàlọ́ lọ́wọ́ rẹ tẹ̀mítẹ́gì mọ̀lọ́bọ̀ tẹ̀ ẹ̀gbọ́dì ọlọ́hu gọ̀fúrú bàhí. wọn anabi sọlá sàn kí ló dé tọ́fẹ́ máa ṣe ń tọ́lọ̀ ń ṣe fúnra rẹ̀ torí pọ̀ ń wáyọ̀ àwọn ìyàwó rẹ̀ á aláforí jìn lọ́lọ́ títí fún máa kẹ́ni lẹ́yìn ìgbà tó bá forí jìn ní. máa jó yín rẹ sójà rẹ títí pẹ́ẹ́nù rẹ ń etí àwọn omi ni. sọ ẹ̀rí Abubakar radiyallahu anhu nígbà tí a nàbí sallallahu alaihi wasallam sẹláì Abubakar lọ kíìsì ojú ànábì sallallahu alaihi wasallam nígbà tó kíìsì ojú ànábì sallallahu alaihi wasallam ó ní tó sàáyẹ́n pọ́nmọ ìjẹta odùn odùn lóòrùn ara nígbà tó wà láàyè àti lẹ́yìn ìgbà tó ti kú òórùn burúkú tó jáde lára mẹ́rin kò ló wà ní. tàbí ló ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sùnmí lónìí ẹlòmíì kódà kìí sẹnu lásán ní ọrùn lára rẹ̀ ara rẹ̀ gan-an ara rẹ̀ gan-an yóò máa rùn ló ń bára. tó ti wẹ̀ tọdún kan gbígbà sára rẹ̀ títí ń dá eléyìí ọ̀dà o eléyìí ọ̀dà kò sì sí nínú tí ẹ̀sìn Islam tó fi kọ́ wa torí pé inú dáadáa Islam fi kọ́ wa òun náà ni pé gbìyànjú bá tiẹ̀ jẹ́ni tí máa wẹ̀ lójoojúmọ́ áá ìwọ ọlọ́run lórí rẹ nípa ọmọ lọ́sẹ̀. tó o lọ. sẹ́wọ̀n kí sẹ́wọ̀n máa ń sin wẹ̀ lọ́kàn lọ́sẹ̀ kò ní dàbí ẹni tí ì wẹ̀ rárá. ìsìláàmù tó kọ́ wa tó ti dórí pé ó ní ká tó máa sọ gbàrọ́ jìm gbàrọ́ jìm ni àwọn ibi tí ọmọ àká ti ta kókó lágùnmọ̀dé yìí wọ́n nítorí pé bó ṣe wà yìí ẹ̀rí pa àwọn ọmọ àtàjọ ń bẹ̀ yọ ọmọ kó èrì jọ islam tún ní kọ́ ọmọ kọ́ ọmọ bẹ́ẹ̀ ni mo tún náà alifẹ́tọ̀rọ̀ kọ́ mọ́ bàá máa rọ̀ burúkú torí de eléyìí ẹjẹ amójútó máa tuntun wa gbogbo nta jẹ tó mú ká máa rún kẹnu wọn máa rún ká máa jẹ ọmọlúwàbí ẹjẹ amójútó ẹjẹ amójútó mùsùlùmí kì í sẹni tó ṣe é pé wọn tẹsẹ máa sọ fún ìgbẹ ẹ máa wẹ ẹ máa mójútó ra yín ẹ kéèké ní ìsìlámù ọwọ́ àlọ alátọ ìṣèlú ojoojúmọ́ ìdí òtún tó láyé kọ́ máa wù àláṣẹ àwọn èèyàn gbogbo mùsùlùmí ti máa ń mójútó fún Ọlọ́run àwọn làlàáfíà wọn pọ̀ jù torí pé àní tẹ gbọ̀nsẹ̀ ká má tàá bá àní tọ̀ ká má tàá bá àní jí lójúmọ́ kó ká má yọ ọnu wa ká má kọ ọnu wa ọ̀wé ìka àti lórí àgbàlagbà tó lọ́tọ̀ àtúnú pákó ẹ́ mùsùlùmí ní gbogbo gbà jíjẹ́ náà bàbá mi yọ wẹ̀ ojoojúmọ́ yọ wẹ̀ kí ni tó kù Ọlọ́run bá kọ́ dàpọ̀ kọ́ bá tún Islam wájú Ọlọ́run dàpọ̀ kọ́ ràn wá lọ́wọ́ kó tiwa lọ́kàn mẹ́tọ́ mọ̀ mójútó fin rẹ̀ kó mọ̀ tiwa lọ́kàn mẹ́tọ́ mọ̀ tẹ̀sìn rẹ̀ ráàlì ọlọ́run akókó ràn wá lọ àgbọ́yé tó péye nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá kó fi ta wá lọ rẹ̀ gbogbo ìdá àmà wa ń gbọ́yé ọlọ́run bá kó sí ní ìdá àmà rí múlò tí ó jẹ́ dáadáa fún wa láyé tí ó dáadáa fún wa lọ́la kéyàm ọlọ́run bá kó má kí ọjọ́ ìgbàlejò aburú fún ẹnì kọ́pá gbogbo wa kɔkɛ nínú àlùjáde kò sí wa lórí le jálẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta kọ wa atubu ilayk. Gracias. àríkò ìgbàmọ́ ọlọ́run àti fún àwọn àrùn wa lọ́gbà tí lè ta sí ìjọba ìjọba ìjọba ìjọba Ẹgbẹ́ ìwé àwọn ìpèsè ìlú àríwé àgbára àti ìlú ọba sílẹ̀. Èyí jẹ́ àbáyọlé ti àríwé àǹfààní rẹ̀ gan-an Wọ́n ti kí agbẹ́gbẹ̀rẹ̀ ìbéèrè àwọn sábà ọ̀gbẹ́ ọlọ́run ní kọ̀míṣọ̀ ọ̀gbọ̀n náà. Àmìlá, nípa tí ó bẹ̀rẹ̀ pé gbogbo àgbèjọ sábà pín ẹjọ́ gẹ́gẹ́ ara yán kàtó àpín. Àti àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́, wọ́n ní kí a máa ṣàṣà ìgbà tí máa bọ́ wá àpò. Wọ́n máa bọ̀ wá lọ, nípa tó lọ kúrò ní ìjọba. Ó tó kúrò ní ìjọba lórí àwọn òmìnira rẹ̀ ẹni bá ń tún ìmọ̀ sí sáàlà ìmọ̀ àgbẹ̀bá àgbẹ̀rẹ̀ àsọ́ọ̀lẹ̀ ìjọ ẹ̀tọ́ ti fi ìkọ̀nà lẹ́yìn àwọn àti ìlú láàrin àyíká lẹ́yìn náà tó kàn ní akọ̀rọ̀ ìjà fún ìtọ́júkà èyí ti tó ti kò mú pẹ́ dáadáa wọ́n lọ lọ sí ọ̀pọ̀ ọ̀fẹ́ ìlẹ́ tó ní ìmọ̀ àyè àti ìlú àwọn àlùfáà lọ́wọ́

في نواحيه هذا يمكن أن يوضع على نواحيه وجهه هذا التكبير من نواحيه وجهه وهذا أخواني في نواحيه لما يمكن أن يفعل في نواحيه أم لا يقع به إنسان ورأته على المسلمة في أنه يحمل ولكن يحاول ليس أسلم على اسمه لأن يوصل إلى أن يجوع ويحمل هذا الغلط

wọ́n ti sẹ́ni tí òfin polúkọ̀lẹ̀ fún bàbá àwọn bá ń lò wípé òun náà ṣe ẹ̀kọ́ ní oníṣẹ́lẹ̀ tó yára. Àwọn ìbéèrè tí wọ́n ti wọ́n ti ń sí ọ̀rọ̀ rẹ̀ ní máa tó uh, wọ́n ti wá rẹ̀ ní wọ́n. Sọ́ra tẹ ha, ẹ máa pè jálẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ sóra ní àbáfẹ́ uh, àti pé ilé àìmọ́ bá sóra àti pé àtàwọn èdè àìmọ́ lórí sóra tí ó ń kà nígbà pẹ̀lú wọn ní àwọn ọmọ wọn fi ìdáná sí àwọn àti àwọn agbápadà wọn lé ní ìdí náà wà bẹ́ẹ̀ àìdá ìná padà. àìlè ìfimọ́ àti wọ́n ní kí ó túmọ̀ sí pé a ti àìmọ̀ àbúrú àwẹ́dà àti kùrù. Wọ́n bá kọ́ náà ọmọ ìyá nínú ẹ̀jẹ̀ ọmọ ìbímọ wà lọ́sẹ̀ tẹ̀lé wa nínú ṣé kò ní àgbẹ̀dẹ̀ ló máa tẹ̀. Wọ́n yọ̀ ọ̀sán láti bá lè fi ilé ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀. ما تفيد إذا الأمور وتتحسن الوقت ọ̀sẹ̀ kan náà báwo ni a ti máa dá èrò sí orí orúkọ mẹ́rin tí a bá ń ta kọ́lá ti máa dá padà. wọ́n ní àwọn ọ̀sẹ̀ kan ti yé wọ́n ti fi ọ̀rọ̀ yìí pé ṣé a lè sáré lọ́sì ìrònú àbí báwo ni ìgbà ìṣègùn wọlé. wọ́n ní àwọn obìnrin tí wọ́n bá ti fọn fún ni wọn láti fi ṣe rẹ̀ lọ́kùn wọn tó dà tó dà àbí àwọn ọkùnrin tó máa ń fi nǹkan bí wọn tó dà tó dà. wọ́n ti ṣe ìkọ́kọ̀ fún àwọn obìnrin tí ó ṣe é ọ̀rẹ́ mi fún ẹ̀kọ́ mẹ́rin lẹ́yìn òbí. wọ́n bá padà wá láti lè mọ ìrún dúró àpò pé òṣùwọ̀n ìrún dúró yìí wọ́n ti ṣe àtàlàyé ẹ̀ náà ìṣẹ́ ọdí lẹ́yìn tó gbogbo àwọn ní ṣé àbúrẹ́ òkùnkùn ní yóò lọ́pọ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ìgbìkò ìgbìkò ìgbìkò الحمد لله ìbéèrè ká ṣe nípa pé tí òmìnira máa bo orí rẹ ní ìgbà tí tó bá fẹ́ kí alùpùpù hàn ẹbí tó kọ rẹ̀ báwọn ọmọ ilé tó ń ti sọ̀lẹ́ tóbìnrin náà ti wà ní ilé pẹ̀lú ẹ̀. akọni fún nínú òfin ọlọ́run àwọn ọmọ ẹgbẹ́ ìgbé lọ́nà ìlú lóbìnrin tí kò bo orí rẹ̀ tó tó kí alùpùpù nígbà tó ti pinnu orí rẹ̀ lọ́wọ́ níbi tí a ti ta òjò lóṣù àwọn ọmọ òfin tó sọ fún pé kó borí rẹ̀ nítorí pé ó fi àtọ̀ náà. àti máa tọ́sọ fún wípé kó borí rẹ̀ nítorí pé ọkọ rẹ̀ ó ń lè wà láti mọ̀ ní àwọn ìtọ́kọ rẹ̀. tó eléyìí túmọ̀ sí wípé nínú òfin ọlọ́run kò sí ní tí ó ní gómìnà ó borí tó láti nígbà tó bá wà nílé rẹ̀ bóyá látàrí wọ́n fẹ́ kí àwòrán àlẹ́ni tó ń kí àwòrán wà nílé eléyìí ló bá wà. tó bá wà tó wọ́n nínú síra ìgbé ìgbà tó ní ọlọ́kùn kọ́ sọ àwòrán kalẹ̀ sáà ní sọ̀rọ̀ wà lọ́wọ́ sẹ́lẹ̀ láti wá wá sílé tó ní kí ìjà kọ́ta sọ̀rọ̀ fún àdéhà tó lè bàbá tó lọ sí i. ìwọ́n bá ti tó kàn nígbà tí ó ilẹ̀ orí tó dé là ànájẹ bàbá lé màlẹ́kà tó lé là. níbo tó borí àdéhà tó lé là bá tó lè gbé fún màá lọ láti. torí pé lẹ́yìn níbi òkúta nílẹ̀ náà lọ́dọ̀ tó ṣe omi ló borí lókè. ìsìláàmù ti bẹ̀rẹ̀ ẹ̀wá nítorí pé màlẹ́kà ní orí kàdíjà lọ́ba tọ́ta tàbí orí jìbìrìlù ní orí kàdíjà lọ́ba tọ́ta níbi wàá lọ́nà tó ṣe ìjáàbù ló Islam mọ̀ kí bẹ̀rẹ̀ ànábi tẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ọ́ tẹ̀sẹ̀ dà mẹ́bí torí di eléyìí àlọ́ lásán nínú ọ̀dọ̀ àwọn oníbíbélì nítorí ọbẹ̀ wà lọ́dọ̀ tiwọn gómìnà kan gbọdọ̀ ṣàdúrà láì borí ètò ẹ̀gbọ́dọ̀ ṣàdúrà mi fọ́ọ̀sì nínú ilé rẹ̀ ló ti ṣàdúrà so ṣùgbọ́n náà lọ Islam àwọ̀ ọmọ òfin kan náà tó náà lẹ́nu sínú àtọ̀tọ̀ báyìí lópin ìgbà tí àjòjì ọba ti rí orí rẹ̀ sájòjì ọba ti rí irun orí rẹ̀ nínú ilé rẹ̀ náà lọ wà bàtí ìṣẹlẹ̀wọ̀n obìnrin mùsùlùmí tọ́nà ọba ní kó bora rẹ̀ kó bora rẹ̀ nítorí ẹni tó lẹ́tọ̀ọ́ sáfìrí kọ́mọ́bàbí àtẹ̀lẹ́gbọ́n mi fún wa nínú ilé rẹ̀ òun àtọkọ rẹ̀ wọ́n jọ wà nínú ilé kíláàsì ni wọ́n ní ẹnìkan fún òrí yín o tún bora o ń borí o ń bo gbogbo ẹ̀ níjọ́ wa lọ kó nífẹ̀ rẹ̀ yọrọ lásán. sàmú tó bá yẹ pé ọ wà ní kò tó ẹgbẹ́ nìkan ti rí ọ yẹ ọ̀ràn yẹn kò bora ilé ìjẹun ti ti jẹ́ mi. á lè sọ́nà adá alágbèé irun adá alágbèé wọ́n ní pé a máa lù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ká lù mọ́lẹ̀ torí ní sísúnà ní ìsọlọ́lọ́ àti sílà fi hàn wá nù níta ẹ bá kí ìkànnà yín àbẹ bá kí irun yín ẹ̀ lù mọ́lẹ̀ àwọn olùmọ̀nípa tẹ̀lé àti ní sábà ti ti ń jẹ fún ẹ̀ òní pé káwọn ẹni ebó àwọn ẹni tí máa wù àti ọ̀dá fún àwọn bàbá kórun ìkànnà yín lọ fi tẹ̀yìn àti sàlàyé àti tì í pẹ̀lú pé. bẹ́ẹ̀ ọ máa ṣe tó bá kú gidi ẹni rẹ ní ń bẹ láwùjọ rẹ bá tó wá pé ilé yìí máa wùjọ tó wá. wọ́n ní gbogbo ló ń délẹ̀ àmì ọrùn wọ́n lè ọ̀dà kùn délẹ̀ gan kọ́ inú ń ọmọ tontori ẹ tọba ti gé kaná rẹ àbí rẹ tọba ti rẹ àbí rẹ máa rí but agbọrun abẹ agbọrun adéyà sábà wá kí irun orí wa ń kọ́ tọ́ba ti tẹ́pẹ́lẹ́ bábà ló ti gé tọ́ba ṣe é ṣe kókó orun ti ẹnìkan ọ̀dà púpọ̀ kọlọ̀ ọ̀dì malẹ̀ tọ́ba ṣe é ṣe káwọn bábà ọmọ bínú o kó dá kílípà tiẹ̀ ní kó gẹ́rí fúnra rẹ̀ lọ́dà bíi so that wọ́n á fi lè kó irun rẹ ọlọ́ọ̀rì malẹ̀ nítorí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn bàbá yẹn náà wọ́n á máa ta irun àwọn èèyàn fẹ́ni tó fẹ́ lówó ẹ̀wọ̀n kó àwọn èèyàn ń gbowó níwàkuwà wàá pàlà àwùjọ Yorùbá yìí wọ́n lè sọ pé kọ́ lọ wá èèyàn ọgọ́rùn wa ilé ńgbà jámà ni ó sì ti kó wa lè bàbà tiẹ̀ náà bá jẹ́ nọ́mbà sixty five nínú ọ̀run tí wọ́n kú.

nà wọ́n ní sáà ní sàlùwàlá nínú léwẹ̀ dáadáa ní sàlùwàlá nù àmọ́ ẹni dárúkọ ọlọ́run ọba níbi tẹ́ ẹ bá máa tọ̀ nínú léwẹ̀ yẹn ẹ máa tọ̀ mbẹ́ ẹ má dárúkọ ọlọ́run ọba mbẹ́ bó wàá lálùwàlá yín lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ràn àwọn tí wọ́n pọ̀ jù àdéhìí tó sọ pé dandan tá a bá ṣe bismillah níbẹ̀rẹ̀ àlùwàlá àlùwàlá ò sí kọfẹ́tẹ̀ nílẹ̀ lọ́dọ̀ apá kan nínú wọn fẹ̀tẹ̀ nílẹ̀ tó lórí bẹ́ẹ̀ ìmáàmù Ahmad lórí mọ́tàbù tiẹ̀ nítorí ọba wà níbi irulé wẹ̀ bá àtọ́ bá fẹ́ sàlùwàlá ṣe bismillah ìsinú torí pọ́nrán ẹ̀ kò ṣe bismillah lọ́dọ̀ tiwọn àdéhìí yẹn lọ́dọ̀ tiwọn fẹ̀tẹ̀ nílẹ̀ ṣe bismillah ìsinú ó ṣe sóde ni níta ọkàn ọkàn sónú dúdúdú ọwọ́ ni mo ti ké sóràtù bàkàrà ó ké kankan ó dìgbà tó ọba ké sókè tá a bá gbọ́ kìí sì ṣe dandan ká gbọ́ sétí ọwọ́ pété rẹ ń mi ìwọ náà fura kó n ṣe kankan bẹ́ẹ̀ náà làdúrà jàmá bẹ́ẹ̀ náà tẹ̀sí èèyàn pẹ̀lú máa wò báyìí tó lọ́n ti ṣàtọ̀ láti mẹ́wàá kò ṣe kankan tó gbogbo agbọn ẹ̀mẹ́ ká mójútó yẹn fẹ́ẹ́ lè kàlù alámbẹ̀ẹ́ àmàláì dárúkọ ọlọ́run bá wọn. wọ́n nígbà tó lọ sọ sanabi adamu alayhi salam pé káwọn mọ̀lẹ́kà kan forí balẹ̀ wọ́n sì forí balẹ̀ abẹni tó gbọ́rọ̀ ìbílẹ̀ ìtàkọ̀ ọ̀dà láì gbọ́rọ̀ ó dọ́ lórí ibú láéláé. wọ́n láwọn kan máa wá lo eléyìí lẹ́rù láti sọ pé gbogbo ọmọ tó náà kọ̀ láti kúnlẹ̀ fún bàbá rẹ̀ òun náà ti jáde nínú ìfẹ́fẹ́ àṣẹ tán olórí ìbúlò náà kọjọ́ra ọ ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ kọ́ máa kankan nípa ẹ̀sìn Islam nítorí pé ẹgbórí kalẹ̀ fún ádámà yẹn ìforí kalẹ̀ yìí kìí ṣe ti kíkí kìí ṣe ti kíkí ìforí kalẹ̀ láti ọlọ́ọ̀dù àwọn ìsìnkú ríra ni for the first time ìforí kalẹ̀ àti tẹ̀ láti ọlọ́ọ̀dù ọlọ́run tó sì ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ òun náà lọ́ba tó sì àjẹni tó pọ̀ láti gbọ́ àti òun kó títẹ̀ yìí ẹ̀yin wá sọ pé kọ́ máa máa kúnlẹ̀ fún bàbá rẹ̀ lójoojúmọ́ ẹ̀yin tira ẹ̀yin sípò ẹni tó pàṣẹ bọ́lá ti pàṣẹ fún àwọn màláíkà fún ọkọ̀ ríbalẹ̀ fún ànábì àdá ó lọ́wọ́ jọra wọn kò sí ìtọ́jọra wọn àwọn olùmọ̀gbàṣẹ́rí àní kọjá tó bá ti pé sísorí kan lẹ́wọ̀n sísorí kan lẹ̀ kíkí báyìí wọ́n ní àjẹpẹ́ shar'u man qablana ni òfin àwọn tó ti síwájú wa ni wa shar'u man qablana laysa shar'an lana la siyyama wa qad ata fi shar'ina ma yu'aridu òfin àwọn tó ti síwájú wa kì í sòfin káwọ pàápàá jùlọ ó ti wá ní òfin wa ń tọ́ka ìsìlámù ọgbà kẹ́nìkan ká kó kúnlẹ̀ kẹ́nìkan kúnlẹ̀ kó kìnnì. kí lọ sọ tẹsẹ mú kulẹ èèyàn á pè á ọ̀nà àfojúdi lẹ fẹ́ sí yìí o ok láti jọ tẹsẹ kúnlẹ̀ fún yín náà kí lẹ ti dà ẹ lọ́ máa fi mí tẹ̀rí ba ẹ lọ́ máa ní tìjú ṣé báwọn ọmọ yìí kan náà lẹ́sì bá sọ̀rọ̀ tí ò ní gbọ́rọ̀ sí lẹ́nu tọ́lá ti ti dẹ́kẹ́ sẹ́yìn ọmọ mi máa ń bá sọ̀rọ̀ lọ́wọ́ yóò tún fi kúnlẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun ọmọ mi ní bàbá tí wọ́n bá tún ní ọ̀nà o bí ẹ̀jẹ̀ ń sọ ẹ̀kọ́ o mi nígbà ah, máa ṣe oore fún yín o ọmọ tó kúnlẹ̀ fún iṣẹ́ ní ìsìn náà nù. èmi ló ṣe ọ̀dà ẹ̀ má bínú ó tún ti dọ̀bálẹ̀. gbogbo ẹ̀ ní tòmátò kán ìrọ́lá àṣà àti wà nù kò sì sí ẹni tí ó gbìyànjú láti sọ àtàdẹ́sìn tí ó ṣeé ṣe fún títí táàgì ẹ̀ yóò ti wúwo kò lè ṣe sí láéláé kò lè sọ àtàdẹ́sìn àṣà àṣà yóò gan fúnra rẹ̀ ẹ ti ti gbàtọ alásàmàtì ń turukasa yorùbá onígbé kọkùnrin ọdọ balẹ̀ kóbìnrin kọ kó kúnlẹ̀ lórí orúnkún rẹ̀ tẹwárí rè tí àwọn ọkùnrin ṣe fúnra wọn ní ìsìláwọn mùsùlùmí ń fún òkúnlẹ̀ ń àti haúsá fúlàní kò sínú àṣà yorùbá rárá náà ẹ̀hán tí wọ́n lò ó so yẹn kò sínú àṣà yorùbá rárá haúsá fúlàní gbogbo ẹ̀ pátá inú gbalẹ̀ àtàlọ́wọ̀ kìí sí islam wọn alẹ́ wọ ní islam wa o islam wa ìtọ́da wa sàhíyẹtò ahli aljanna ìkírẹ ní táwọn máa aljanna sàhíyẹtò hum yawma yalqawnahu salam ìkírẹ wọn lọ́jọ́ tí wọ́n pàdé ọlọ́run wọn náà ní assalamu alaykum ní islam wa fáwọn àná ó tó èmi ẹ̀yin náà ẹjọ́ tó yín asalaamu alaykum wa rahmatulah wàllayi gbogbo ní tọ́ba lọ láyé gbogbo òwe tọ́ba ọ̀kà láyé kò lè rí sọ́dọ̀ àti islam asalaamu alaykum wa rahmatulah wa barakatuh kò sí tọ́jọ́ nínú gbogbo báwọn yàtọ̀ ń kiri àwọn láyé ṣé good morning lọ́jọ́ àbí ẹ káàárọ̀ ìná kwana ẹ gẹ́gẹ́ kàkẹ́ dúkọ́ ọ̀dì ẹ gbọ̀njú tó lọ́jọ́ ra irọ́ lásán. السلام عليكم ورحمة الله وبركاته والله يقول انت جواب صباح الخير صباح الخير سوري القعر ونعم سوري العوان لمن هذا في صباح الفول القعر ونعم نعم آه، الأربعة نعم سوري قلت لنا في الأربعة نعم يعني في إسلام يتقو ببواجه السلام عليكم ورحمة الله وبركاته islam tún yé wa títẹ bá bara ń lọ́wọ́ ẹ ní tú ọkọ nínú ara wọn ṣáájú kọlọ wọn tó forí jìn kíní kejì yín ẹnì kí ni yorùbá lẹ́rù bàbá rẹ̀ gan-an tí mo bá náwó ti kọ́ gbọ́dọ̀ gbà tí yorùbá máa wí nù yọrọ lásán àtàkì pọ̀ orí ẹlòmíì alọ́ náà sọrí jìn wọ àtẹnitọ́bọ̀ lọ́wọ́ kẹ́ẹ́ tó tú ọkọ nù ara ìwọ́sí lọ́ọ̀fẹ́ ìwé lè yóò túmọ̀ sí ojú ọmọ tí ó sáré máa gbọ́ sàgbàlagbà pé ẹ káàárọ̀ bàbá ọ̀lẹ́kọ̀ọ́ ni ẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ fẹ́ yàtá hẹn anabi sọlá ìṣẹ̀lẹ̀ tó bá rìn sọlá pàdé àwọn ọmọdé kékèké tí ọmọ bá wọn lọ́wọ́ ètò fún àwọn ọmọdé ọmọ máa nàbí lọ́wọ́ pé ọkẹ nìkan mọ́wọ́ wa tẹ́lẹ̀ ìjẹba so ẹ̀yin òbí ẹ̀yin lẹ́yìn lẹ́yìn àwọn ọmọ yín lọ́wọ́ tí wọ́n fi tẹ̀sán ọlọ́ọ̀ni rọ sáàrin yín pẹ̀lú wọn ní dáàbò títí ẹlòmíì torí akúnlẹ̀ akúnlẹ̀ yóò ṣépè sọ́mọ ó torí akúnlẹ̀ akúnlẹ̀ ó lé ọmọ lé ó torí akúnlẹ̀ akúnlẹ̀ ọba gbogbo tó ti ṣe fọ́mọ níjà tó ọba jẹ́ wàlúwà ìjọba ti pọ́lọ̀ lórí ká máa kúnlẹ̀ fún òní gba wèrè má tó mìíràn ti gbà mọ́ èyí nínú Yorùbá torí nǹkan mélòó lọ́lọ́ ní ká ṣe tẹ̀sí tẹ̀ni náà láti sọ látàárọ̀ èyí tọ́lọ̀ wọn ní ká ṣe ọ̀pá ti èyí tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ìnáwó gbèrú tó iṣẹ́ káfíà fi máa ṣe ní máa fẹ́ bẹ́sì jẹ ni ọlọ́mọdé kásọ bẹ́sì jẹ máa wà lọ́wọ́ tó wọn ní á lọ sọ láti bọ́hùr inṣàlá ọ̀pá padà lẹ́yìn sọ̀rọ̀ yìí. Hmm. Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè tí à ń dáhùn lọ ó náà ní ìbéèrè nípa ìkúnlẹ̀ òtítàbí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ṣáájú náà ni àmọ́ pé ẹni tó ga jù nínú àwọn ẹ̀dá ọlọ́run tó dé èèyàn kò náà ní aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. èèyàn ò lè jẹ́ mùsùlùmí gan tí ọba pàmò àbí lè èèyàn ò lè jẹ́ mùsùlùmí tí ọba pàmò lè. ṣùgbọ́n àríkà nínú tí wọ́n fi ń sàpọ́nlé Ànábì sallallahu alaihi wa sallam kí wọ́n máa kọ́dọ̀ wá nínú àdéhùn kan tó jẹ́ àdéhùn Mu'adh ibn Jabal radiyallahu anhu. Láàrín mìíràn lọ sílẹ̀ Ṣáàm ìgbà tó wá darí dé lọ́ba tuwó owó lulẹ̀ wọn ní àná sọ̀rọ̀ wá ìrà pọ̀npì. Kí lè ní? Ó nẹ́bi lẹ́nu. Ó lóun òun òun ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ kí ọ sàpọ́nlé rẹ ni torí ti tẹ́ ẹran mi lọ́lọ́ wọ́n ti pé tí wọ́n bá kí àwọn aṣíwájú wọn bí wọ́n ṣe máa ṣubú lulẹ̀ fún wọn tí wọ́n dọ̀bà tí wọ́n kúnlẹ̀ fún wọn ni wọ́n rí pé àwọn tí wọ́n ṣe fún yẹn àwọn ọ̀lẹ́tọ̀ rẹ̀ kí ni wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ wa nẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀lẹ̀ wọ́n kpanabi sọlọlọ àdìsẹlẹ àgbẹfẹ lọ kóńtò amìrán àhàdẹn àníyẹsùdàlẹ àhàdẹn làmọrùtò mọrùkàtà àǹtẹsùdàlẹ lọwọdìhà tẹmí bá tẹni tí kpanìkan látẹ tẹ kókòrí kalẹ fẹlùmíì ni ìyàwó ni bá máa pa látẹ kọ́má orí balẹ̀ sọ́kọ rẹ̀ nítorí ọlá tí ń bẹ sọ́kọ lórí ìyàwó ṣùgbọ́n àná bí ọ̀jẹ̀ ni ti pàtẹ́lẹ̀ torí ẹ̀ ẹjẹ́ gbìyànjú jama kájá mùsùlùmí tó gba ẹ̀sìn tó tún gba òfin rẹ̀ ma kò sí tùmà sí ìsìláàmù tá à ń ṣe tọ́mọ lórí káṣí sọ̀láàtù nìkan kò sí tùmà fún torí sọ̀láàtù nìkan kọ́ lọ́wọ́ àánú ìsìláàmù nítorí àánú rẹ̀ pọ̀ ó ní ṣe pẹ̀lú gbèsè ayé ó ní ṣe pẹ̀lú ìsẹ̀mí ní gbogbo ọ̀nà kọ́nà tí ìyàtí ń ṣe tẹ̀lé tó a gbọ́dọ̀ wá sẹ́ni tó gba pápá tọkọyìn sápá kan torí ẹ ọwọ́ nínú al-adab al-mufrad ti imaamu al-bukhari rahmatulahi alayhi wọn ni abu huraira radiyallahu anhu orí ẹni méjì kan tí wọ́n jọ rìn lọ lọ́jọ́ kan ọwọ́ àtàkì èsì pé nìkan dàgbà jọjọ jẹ́ nìkejì lọ tí wọ́n bí ètò kéré lójú rẹ̀ nínú wọn léèrè pé bó o lọ jẹ́ sí ẹni tẹ̀ ń jọ lọ yìí ó ní bàbá mi nì ní bàbá rẹ̀ ló ní bẹ́ẹ̀ ni ó ní ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ máa lákọ́ máa lórí o nínú àwọn ẹ̀kọ́ tẹ̀sí Islam mú wa nù ọ gbọ́dọ̀ lákọ́ máa lórí lábẹ́ eléyìí iná nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ tí Abubakar radiyallahu anhu tó ń ṣe ìmáàmù fáwọn èèyàn pàtó ànábi sallallahu alaihi wasallam lọ sàtúnṣe kan tó pẹ́ kó tó dé masjid ọwọ́ abẹ́rẹ́ Abubakar ó ti síwájú wọn bá sọ láti lọ pàtó ànábi wá dé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀fun láti fi hàn Abubakar fáwọn ànábi dé Abubakar kìí ti wẹ̀yìn nínú sọláàtì gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí gbogbo wa náà máa wẹ̀yìn nínú sọláàtì nìyí yàtọ̀ tó pọ̀lọpọ̀ sí máa ń ṣe tó yẹ kó máa ń ṣe sọ̀láàtì lọ wọ́n máa wọ̀ tó ń wò sí ní ẹjọ́ wọlé tó sì máa fún dúlé lọ pé mo ní ọwọ́ mo ní ọwọ́ ó sì wá wájú ọlọ. tòṣùgbọ́n nígbà tí ìpàkíyèsí táwọn èèyàn ń ṣe fábùbọ́kàr pọ̀ Abubakar wẹ̀ sọ́bàrà nàbí wa Muhammad sallallahu alaihi wa làbúbọ́kàr lọ́ba sì rọra ọbọ̀ sẹ́yìn oníkà anabi ọgbọ wájú anabi ni máa bá sọ láti sọ abubakar kábọ sẹ́yìn nígbà tí wọn parí sọlá anabi sọlọ láti sọlá sọ pé kí ló ṣe wọ abubakar ẹsì ìlàsílẹyìn ọdì ìntàfẹ lónìí kí ló ṣe wọ abubakar ní ìgbà tí mo sọ fún ọ pé kó o sọlá tó fi gbọ́ ó ní a wọ anabi sọlọ láti sọlá kọtọ tí ọmọ bàbá kùháfà ní abubakar ó ṣe lè má mú sáwọn èèyàn kan tó ṣe pé nínú wọn lànàbí wa subhanallah òun wò pé he bóòlù wọn ṣe wù kó ọmọ ṣe lè má mú sáwọn jama tó ṣe pé nínú wọn lànàbí wa níta fẹ́ ń bẹ̀ ni pé ànábì ni kí ló ṣe wọ abubakar kí ètò kọ rẹ̀ nù o kí ètò abubakar ló kọ rẹ̀ abubakar wọn ni kìí sorúkọ torí bàbá bakuru bàbá ọmọge bàbá ọdọ kìí sorúkọ nísìnyí gbàtí wọn pè wọn náà ní bàbá àbèjì tó kọ rẹ mu kìí tó kọ rẹ mu bàbá olówù kìí tó kọ rẹ mu bàbá aláta kìí tó kọ rẹ nìyẹn ẹnìkan náà wàá rí i pé ó kọrin yẹn ó ti gbajúmọ̀ jù lónà wàá sọ ọmọ ní baba aláta kí lorúkọ ọmọ baba ó ní ọ̀ọ̀ ṣé ẹ máa tún máa baba aláta ẹ máa tún kọ bẹ́ẹ̀ náà ni Abubakar kọ́ni pé gbogbo wa mú orúkọ Abubakar orúkọ rẹ̀ ní kíni Abdullah ọmọ Usman ó kọ Abubakar baba rẹ̀ ń gan wọ́n ń pè ní Abu Kuhafa kìí so kọ rẹ̀ ó kọ rẹ̀ ní Usman anabi ọ̀la kọ́má lórí tó ń ti pé Abubakar à èyàn gba títí kéèyàn tó gba ju anabi lọ a sọ pé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà lọ́kàn Abubakar anabi ọkùnrin lé torí ẹni bá mu náwó àwọn ètò sọ pé eléyìí fi hàn wá fún àwọn ẹni àpọ́nlé tọ́lọ̀ ń bá pọ́nlé ká pọ́n wọn lé sámọ̀ ńlá pọ́ mọ́ wọn lórí. bó wa ni bàbá wa táwọn wa pè é mahmudu wọn pè ọ ẹ àwùjọ ti lọ mahmudu wọn pè yín o ẹ wọn pè àti wọn pè yín nígbà tó ti mahmudu rẹ aláìlẹ́kọ̀ọ́ ni ọ kọ́lọ̀ gbọ́dọ̀ lápọ̀ mọ́ lórí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì la tataqaddam alayhi tẹ́ǹbà ń jọrìn lọ gbọ́dọ̀ gba wájú wọn lọ. inú ẹ̀kọ́ sí islam mú wa nù èyí sì kúnlẹ̀ o. ẹnjọ́ ń lọ pẹ̀lú bàbá rẹ ẹnjọ́ ń lọ pẹ̀lú ìyá rẹ kò gbọ́dọ̀ jẹ́ pé wọn ni wọ́n kọ́kọ́ rí kó tó rí bàbá rẹ. kò gbọ́dọ̀ jẹ́ pé wọn náà gba wájú sí màmá rẹ wàá tẹ̀lé ọ màmá ni ó sì wájú ni wọ́n tẹ̀lé wọn. bàbá wa kọ́ ọkọ́ àjẹpẹ́jọ máa rìn bọ́dọ́ gba àmọ́ kìí ṣe pé wọ́n lọ gbà wájú àyàfi tó bá ṣe kébi tẹ́ ń lọ ewu bá ń bẹ wájú tó o sì fẹ́ kí ewu yẹn kó ṣe bàbá àdúyà rẹ tí ọba yà ṣe wọn kó ṣe wọ wọ́n gbà wájú gẹ́gẹ́ bí Abubakar ṣe ṣe nígbà tí wọn àti anabi sallallahu alaihi wasallam ń ṣe hijira bọ̀ tí wọ́n fẹ́ wọnú kòtò tí wọ́n fẹ́ sá pamọ́ sí Abubakar sọ fún anabi kó dúró ná kó yẹ bẹ̀ wò kó wo bẹ́ẹ̀ wò kí nǹkan kan má bàa jẹ́ pọ́ wà nù kòtò yẹn tó lè sànàbì léṣe bàbá wa ń bẹ̀ kó tó léṣe kọ́mọ́ sànàbì léṣe sallallahu alaihi wasallam tọ́lẹ̀ bẹ́ẹ̀ náà níta bá rí pé wú bẹ́ẹ̀ wájú bí ká máa lọ lálẹ́ tí bàbá wa máa bọ̀ lẹ́yìn kéèyàn síwájú nǹkan kan bá ń bẹ kó séèyàn kọ́ má sòbí èèyàn. bákan náà wala tajlis qabla tẹ́ ẹ bá tẹ́lẹ̀ tẹ́tí jókòó ọ̀gbọ́dọ̀ jókòó sáájú jókòó sáájú bàbá rẹ̀ ẹ̀yin náà kọ́kọ́ náà bàbá rẹ òtún gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kọ gbọrọ mọ lẹ́nu kódà kó ṣe sọ ọtí kò dùn oorun létí rẹ bí náà ṣe oorun létí nù tẹ́lẹ̀ tí wọ́n bá ẹ tó wọn náà ṣe bẹ Islam ń wà ká gbogbo wọn wọn náà rí tuntun àti àti ní kì í àtàní ìsẹ́sì àṣà burúkú tó bá ti sáko ẹ̀sìn káwọn èèyàn ṣe kíni wọn pàtì kọlọ̀ọ̀dì àsórí rẹ̀. oníbèrè wa ti sọ pé àwọn bàbá àwọn ti gbà káwọn mọ̀mọ́ kúnlẹ̀ máa ń dà wọn ṣùgbọ́n wọn láwọn ọ̀gbà káwọn ọmọ àwọn kó wọn kúnlẹ̀ káwọn ọmọ àwọn kúnlẹ̀ káwọn ọmọ àwọn káwọn ọmọ tàwọn kúnlẹ̀ káwọn bàbá àwọn káwọn ọmọ àwọn tó dọ̀bálẹ̀ fún wọn ìyẹn ni pé báwọn bá gbà fún ọmọ tàwọn àwọn ò lè gbà fún ọmọ ọmọ pé mọ́tà bí bàbá rẹ o bó wa lélẹ̀ yìí bẹ́ẹ̀ ni ìdájọ́ tó kárí bàbá bàbá náà lọ kárí bàbá náà lọ kárí ọmọ náà lọ kárí ọmọ ọmọ ìdájọ́ ẹ̀sìn Islam kọ̀tọ́ sẹ́ni bọ́dì láti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wá ní tó bá dàbí ẹsẹ̀ ẹ̀yin lẹ́kùnrin fún ajọ́ gbẹdẹ àlùkìyà àmọ́ kó wọ́n máa kúnlẹ̀ fún yín orí yín ò lè ràn án kò lè ràn ẹ má wulẹ̀ torí kọ́ràn adẹ́rù tó jẹ eléyìí oṣù sínú tí a mọ̀ wá tanra wa jẹ o àfa kan ní kò dá àfa kan lọ dá kọ́ dá ní gbogbo ẹni tó bá lọ dá kọ́ mọ́ Islam kọ́ ló pé yé wa ẹ̀hẹ́n Islam sọlọ sí náà nínú Muhammad sallallahu alaihi wa sallam tó bá jẹ́ pé lábẹ́ rẹ̀ lẹ́nìkan bá ti ń sàlàyé ẹ̀sìn fún yín kò sí ibi tó fi lè rí mú wa pé kúnlẹ̀ àwọn àdìsí méjì kan wà sẹ́yìn kí wọ́n máa lò láti pé wọ́n ń kúnlẹ̀ Abubakar àti Umar jà Umar wa ní nítorí jìn ọ́ Abubakar ṣeṣeṣe ike kí Umar torí jìn ọ́ Umar kọ́ Abubakar wa wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi wa fura pé Abubakar ṣe ń bọ̀ ẹnìkan ti dáná bíi bẹ́ẹ̀ lójú anabi yí padà kí ló dé báyìí báyìí nìkan ṣẹlẹ̀ láàrin ní àti Umar àti ó ti lọ́wọ́ nítorí jìnnì anábì ni yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr ọlọ́run sọ̀rọ̀ jìn ọ̀wọ́ Abubakar anábì wí mẹ́lẹ̀ mẹ́ta kọ̀pẹ́ kò jìnnà Umar náà ó ronú nílé pé hẹ́n mọ Abubakar sẹ́ni sọ̀rọ̀ jìn mi mo ní ní dáríjì ṣé mo rò dáadáa Abubakar Umar bá gbalẹ̀ Abubakar wá. láti wá sọ pé tọrọ o Abubakar ò sí lé ee ebola tún bá àfọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam bó ti dọ́jọ́ anebi bá ọba anebi lórí pa bẹ́ẹ̀ ni fi ọ̀rẹ́ mi lẹ̀ fún mi bí ebi bẹ́ẹ̀ náà mo mẹ́sì islam wá fún mi ta ló gbanú ní rọ̀wọ́rọ̀sẹ̀ ṣé gbogbo Abubakar bẹ́ẹ̀ ni mo ní kẹ́ yín wá sí àti Abubakar sẹ́ẹ̀ni fi ọ̀rẹ́ mi lẹ̀ fún mi ẹ̀rú wá bẹ̀rẹ̀ sí ní gba Abubakar pé kánàbí ọmọ ti sọ fún Umar fẹjẹsẹ Abubakar nàìjíríà rúkúbẹsẹyìn Abubakar bá jókòó sórí orúnkún rẹ̀ méjèèjì. títí kánàbí ti dákẹ́ ọ̀rọ̀ wọ́n ní inú ọ̀rọ̀ abubakar kúnlẹ̀ àwọn tí ń lo tí wọ́n gbéde lárúbáwá nìyẹn o pé abubakar kúnlẹ̀ níwájú anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá pàdé ìṣòro wọn ni ẹ lọ kà á ti yín náà ok abubakar tẹsẹ̀ dé ní wọn kí anabi àrí ẹ dá o tẹsẹ̀ dé ní wọn kí anabi fẹ ká àsán o ẹ ká alẹ́ o ẹ kú ẹkú sí àná o mo rò pé ẹ̀hẹ́n. lọ́dọ̀ tí yín tẹ́ láti gbọ́rọ̀ bá wọn kílẹ̀ rẹ̀ kọ́sẹ̀lẹ̀. tábàkàr ń bẹ ànábì ní àbíbáwò ó kété ń bẹ ọ wá kúnlẹ̀ fún jẹ́ pé kámẹ́kúnlẹ̀ kíra wa àmàlẹ́kúnlẹ̀ bẹ́ra wa rárá o ẹ kọ́kọ́ di ìhun mú ẹlẹ́kejì ànábì sallallahu alaihi wa sallam ó dúró lórí mímbàrì níjọ́ kan ó ní níbi tí mo wà lónìí ò ní kan àyàfi kí n dá lóhùn. nígbà táwọn béèrè tí ò ní tí ò ní pọ̀ inú wa bí ànábì ẹni tó bá béèrè lónìí yọ gbọ́ ẹnìkan á ní ẹ ok ẹ ń bọ ní òun ọ̀padà tí tó ń bá kú ànábì nínú náà ni ọ̀parí lẹ́nu pé gbogbo tó bá wọ̀ béèrè lónìí òun abá tiẹ̀ àmì ok bọ̀ bá kú. iná ẹ sì máa pé oúnjẹ ti jà nù ẹnìkan náà ni ó pè é wà nábì tani bàbá mi ẹ dàpọ̀ ṣé tí ìbá ṣe béèrè tí ò lórí lọ ìwọ ọmọ bàbá rẹ omi tani bàbá mi ànábì ni ẹni tí wọ́n ń pè ọmọ náà ni bàbá rẹ màmá rẹ ní òun kan gbọ̀n báyìí ni pé hey alákòóbá ọmọ sẹ́wọ̀n kí màmá ni ó kó bá nígbà tí àmẹ́rì bá ní bàbá rẹ tí wọ́n pè ọmọ kọ́ ni bàbá rẹ nǹkan ṣe àbí òṣè àtìrí da ló tú àtìrí ìyá mi pé àtúntì náà níyà yìí ìyá mi ìrànmọ́ burúkú kan rí sí ìyá rẹ tó dàbí rẹ ó nítorí kíni ó ló ń béèrè bàbá rẹ ó ní sani ah, mi bá ní kèsè bàbá òun bàbá mi kódà tó bá gbé ẹrú èèyàn dúdú lè wà fún wọn ọ lọ bá ní tòun ajẹ́ pé wọ́n lọ mọ bó ṣe bẹ́ẹ̀ ṣe pàdé ẹ́ ọ̀rọ̀ yìí wá ka Umar láyà sọjọ́sẹ̀ Umar ala rukbatayhi Umar náà bá jókòó sórí orúnkún rẹ̀ wọ́n ní amanna billahi wa rasulihi agbọ́lọ́ngbọ́ àgbà nábì bọ̀ tó náà ọ̀nà ìṣe ànábì ní káàbọ̀ tó náà ń ànábì rárá tó gbogbo eléyìí ẹ ti lọ́wọ́ ẹ̀wọ̀n náà Qur'an sura kẹ́ńjẹ́ kínní suratul Jathiyah súra pé kálukú ó jókòó sórí orúnkún rẹ̀ tálà ń kí ń jọ̀gbé dàgbéyàmà hmm? pé gbogbo wa á bẹ lórí orúnkún wa ń jọ̀gbé dàgbéyàmà táwọn bàbá là ń kírun bàbá wọn yá tòǹtòrí ẹ̀ àwa ṣe ìwádìí ní èdè Lárúbáwá pé kí ni gbogbo títí wà nù sẹ́rí àkójọ níbẹ̀ ní tíra àti àkọ́ńpà kúnlẹ̀ ìtumọ̀ rẹ̀ lédè Lárúbáwá ni pé àwọn Lárúbáwá máa ń jókòó sórí orúnkún nígbà tí nǹkan ti ń bẹ wájú wọn bá kà wọn láyà nǹkan ìka mi láyà ń tẹ̀ wọn bá ti fẹ́ fi má inú jókòó sórí orúnkún pé tọ́ ó bọ́lá wọn bó wá báyìí ṣe ìtumọ̀ rẹ̀ nu ìtumọ̀ rẹ̀ náà ní kí gbogbo ó jókòó sórí orúnkún ájọgbìn dàlùkù yá mà ṣe tí mbẹ́ wájú òjò agbára lọ. kálukú ọmọ wa kọ́ lọ́wọ́ kò yọ kọ́ lọ́wọ́ kò yọ tó kò túmọ̀ sí wọn kí ẹnìkan kò sì túmọ̀ sí wọn kúnlẹ̀ torí ẹ̀ èèyàn gbọ́ sẹ̀rí àyè ní gbọ́ iye ti gbígbọ́ sẹ̀rí àyè. ẹ̀kọ́ kan sì tún wà ní sẹ̀rí à ní títí ẹnìkan bá wà ń jókòó èyí sì fẹ́ bá sọ̀rọ̀ láti òsì sẹ̀rí à èmi náà jókòó àìlẹ́kọ̀ọ́ ni kí n dúró máa bẹ́ ẹni tó jókòó sọ̀rọ̀ gbàtọ́ ẹgbẹ́ ẹni tó jókòó wọn fẹ́ bá sọ̀rọ̀ nínú òjókòó ẹ̀kọ́ nù àìlẹ́kọ̀ọ́ sì ni kí n jókòó máa bẹ́ ẹni tó wà ń dúró sọ̀rọ̀ máa tó ti pé dùn ni bàbá mi wà tí wọn bá wọn sọ̀rọ̀ nítorí adó lẹgbẹrún pé bàbá nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. bóun ló ṣe jọ lójú tiẹ̀ náà pápá a wọn ọmọ ah, yóò ẹ iná lẹ́rí nínú hadith jibril alayhi salam bàtà wà bá nàbì sallallahu alayhi salam tó fẹ́ béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ ìjókòó lọ́ba nàbì sallallahu alayhi salam àbí ẹ̀gbọ́n tí umar sọ ni baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi salam kayfa yakunu jalisin wan nabi sallallahu alayhi salam laysa jalisan báwo làwọn ṣe jókòó ńgbà tánàbí ò jókòó tòtòrí pa ti kọ nínú nǹkan tá a kanu àdé ńgbà táwa jókòó sọ́dọ̀ ànábì ó túmọ̀ sí pé ànábì náà ń kọ́ òun náà wà jókòó gbàtí màlẹ́kà Jibril làdé ṣé dúró lọ́wọ́ kò dúró ṣé bọ́ọ̀ náà jókòó ni o jókòó tí ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ nù tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ o torí ẹ̀ islam tọ́lọ̀ ń fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam èmi pẹ̀lú rẹ̀ tá a bá sì lò oríire mẹ́mẹ́sùn wa kò túmọ̀ sí pé ká máa wá ṣàtòjì di sàgbàlagbà torí islam tó sọ pé nínú adé eléyìí tó ṣe pé ọ̀nà tó gbà wá wà hasan pẹ̀lẹ́ ìsẹ́mínà mẹ́lẹ́ ìwọ kéwò kẹ́bí ìrànà wọ́yọ̀rọ̀ hàmú sọ́gí ìrànà wọ́yẹ̀ àlẹ́mú lè ẹ́lẹ́mìnà àkọ́ kò sí nínú wa gbogbo ọmọdé tí kì bá ti sàkọ́lé àgbàlagbà gbogbo àgbàlagbà tí o bá ti lanu ọmọdé gbogbo ẹni tí o bá ti mọ iye olùmọ wa fún islam islam yìí sábò sí pé àgbàlagbà nìkan lọ́wọ́ ẹ̀tọ́ fún yàtọ̀ sọ́mọdé àbọ̀mọdé nìkan ni yàtọ̀ sàgbàlagbà aláìmọ̀ ni yàtọ̀ sólùmọ̀ abólùmọ̀ ni yàtọ̀ sẹ́ gbogbo èèyàn ló fún ẹ̀tọ́ rẹ̀. tó àwọn agbọ́dọ̀ tụmarị rẹ̀ tukutukpe hẹn nígbà tó ti jẹ́ gbogbo ẹni tí o bá ti pọn àgbàlagbà kò sínú ọmọlẹ́yìn àtẹbí inú àpọnlé lọ́dọ̀ tí wàá ní kókó lẹ àà kẹsẹ adiọlọjì tiẹ ló ni ìlú tó ń gbégún náà súnà ní eégún bẹ ìlú tí ń gbòòrò súnà lóró ń bẹ ìlú tí wọn ti ń se ẹ̀yọ̀ súnà ní ẹ̀yọ̀ ń ìlú tí wọn ti ń alágẹmọ súnà ń náà kọ́ ọ́n súnà dàrú nù à súnà ní dàrú pẹ̀lú gbọ́lọ̀ tó ń torí ìkájọ yé wa ìkájọ yé wa tí pè láwọn àpọ́nlé tó ibi tí àṣà tí wàá bá wá gbé lọ ká yẹra fún tẹ wá rí ká kúnlẹ̀ o ká àṣà àwọn ọ̀sẹ̀ bọ ni tẹ́lẹ̀ yìí náà mọ̀ àwọn baba ńlá wa ṣé mùsùlùmí nìpìlẹ̀ wọn ni ṣé bọ́sẹ̀ bọ ni wọn àbí ta ni jiyàn ń ẹlòmíì ti sin baba ti ọ̀sẹ̀ bọ ni ẹlòmíì ti bẹnu tiwa baba rẹ gbọ́ baba ńlá rẹ ọ̀bọ baba ńlá bọ baba ńlá baba ńlá baba ńlá baba ńlá ọ̀sẹ̀ bọ làwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni aṣọ sẹ́bọ́ ni eléyìí ò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ máa ṣèwádìí almunawi rahmatulahi alayhi nínú tírà rẹ̀ sayidu qadir nínú títí ṣe sẹ́rù aljami sọ̀gír ti imaamu sèyóòtì ó ṣàlàyé fún wa ó ní ìkúnlẹ̀ yẹn àtàwọn agbọ́gibọ̀ pẹ̀lú àwa sì mọ̀ àwa mọ̀ torí pé àdúgbò wa tá à ń gbé ní nàìjíríà yìí àwọn agbọ́gibọ̀ pẹ̀lú ìpìlẹ̀ gbogbo wọn àṣà tiwọn nìyẹn mùsùlùmí làwọn àjẹmọ́ àbí ló tún sẹ́kù lábọ́gibọ̀ pẹ̀lú wa adúgbò fọlọ́ Ah, ah. abọ́gibọ̀ kan oní wọn ti sọ láti pẹ̀lú wa mọ́sálásí kí ló dé tó fi ajẹ́ pé tiwọn lẹ́yìn ọmọ kà fún àwọn rubbish nonsense táwọn ń ṣe ẹ̀yìn ọmọ kà fún àwọn òṣùpá ń ṣe dọ́kàn sí Islam ti ń wò tẹ́lẹ̀ ìjẹun ti jẹ o ti Islam tí o bá ti jọ lójú ajẹ́ pé ọ̀fẹ́ rí dáadáa tó lọ́ máa fún àwọn mùsùlùmí jọ gbẹdà òkè àmọ́ tẹ́lẹ̀ ìjẹun ti jẹ wọ́n kúnlẹ̀ fún yà kò pé ìyàn di méje lọ́rùn àìsàn ti kúnlẹ̀ fún yàn kò ké kórí ó kù lọ́rùn àníkọ́nà ọkùn wa lé kó sí wa lẹ́ni àpọ́nlé eléyìí ní tọ́jà talẹ́ni náà láyé tí wọ́n kúnlẹ̀ fún sínú rẹ̀ òdùn talẹ́ni náà tó kúnlẹ̀ sẹ́nìkan tí òwò pàbùkù kàn mí ẹrù wò dáadáa kò sẹ́ni tó lọlẹ̀ sẹ́nìkan tí wọ́n máa ẹ kí èèyàn wọ́n náà kí èèyàn kí ara ti kéèsì kìíní gbogbo ẹ̀ kò sí ní o tàwa lẹni náà tó kúnlẹ̀ fún ọtí wọn náà ẹ̀yin ẹ̀ máa kí ìtàwọn tó kúnlẹ̀ fún àwọn ẹ̀ tí wọ́n máa gbé náà yọ da fún ọyọ da ìwọ gẹ́gẹ́ bí ìta ni. ẹnìkan kúnlẹ̀ fún wọn wọn á kún lọ́wọ́ ó ń tì wọn lọ sẹ́yìn inú tí wọ́n máa dùn pé yẹ bàbá ẹ̀gbọ́n ọ̀gbọ́dọ̀ gbá gbogbo ẹ̀. ṣé kìnnì gbólóhùn lásán ìtayẹnu àlà lórí rọ wọ kíni kí lọ jámá kí lọ jámá náà wọ́n ní sáà máa pátá sí àlẹ́yìn máa a ti sọ sẹ́rí ẹ̀ ń tẹ̀ ń pàgbé rẹ̀ ẹ̀ máa kéèsì nítorí wọ́n ti béèrè rí ẹ̀ má tuntun kà má. alhamdulilayi gbogbo táwọn sọ wọn kálẹ̀ tòun tí o bá gbọ́ ìdáhùn ìbéèrè irú rẹ̀ bí báyìí ajẹ́kùn wọn ti dáhùn irú rẹ̀ rí ni kò ní ìdíkà tó máa retí tìǹkẹ́ ọ̀kan mọ́ tòun ní sọlá tìlẹ̀ yìí tètò náà bá bọ́ àdá padà ètò ọdọ́gba ti ń pàmì dá padà tẹ́rì tó bá ti gbọ́mọ lọ́wọ́ ọba náà nù. kìí ṣe sọ̀láàtì tó jọ́ra yẹn kìí ṣe sọ̀láàtì násìlà tó jẹ́ pé ó máa ń wá láwà tó wá lójúmọ́ kan irú ìta nàbí sallallahu alaihi wasallam kìí pàṣẹ. ẹni tó sì fẹ́ bá sọ̀láàtì lẹ́yìn kó tètè lọ́ mọ̀nà kó tètè lọ àmì tó bá ti gbọ́ ọbọ̀ náà kó jókòó ọmọ gbọ́ kó bá. apá kan nínú àwọn olùmọ̀ àríkọ́ àwọn ń ṣe tọ́wọ́ bọ́ máa lọ́wọ́ dípò rákà méjì wọ́n ti mẹ́ẹ̀. ìwé ìtọ́jọ́ gba ti tó bá ti bọ́ bọ́ náà nípa kò sí. wọ́n ní sábẹ́ máa bú bíi wẹ́dà gbójú ọjọ́ ṣe rí pípé ooru búburú yìí òtútù náà rárá a lè gbó yóò bá lè mí sọ yóò bá tí wọ́n ti sọ kí ṣe yóò bá títí sí. ẹ̀hẹ́n tí wọ́n á pé ìgbóná burúkú yìí kéde pé ó burú yẹn pé ó gbóná gidigidi èdè Yorùbá nìyẹn ẹ̀hẹ́n sọ pé Yorùbá tó ń tọ́ títí ọ̀tọ̀ Yorùbá gidi ọ̀tọ̀ ẹ̀hẹ́n sọ ní ìgbóná burúkú yìí pé bu kò pé ó gbóná ṣe ìtumọ̀ Yorùbá yẹn kì í ọjọ́ í pípé báyà ńgbà tó tutù aburú ni ńgbà tó gbóná aburú ni rárá. wọn lẹnu tí èsè mùsùlùmí òun lọkọ fún mùsùlùmí bìnrin mùsùlùmí bìnrin wa jẹ ìbátan èèyàn ọwọ abí máa lọ báyọ báyọ pé báwọn kẹsẹ̀ rí lékún a'udhu billah tẹ́bọ́lọ́ ti fi léèwọ̀ obìnrin mùsùlùmí láti jẹ́yàwó fọkùnrin tí kìí ṣe mùsùlùmí. ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم ẹ wọ́n lọ sí ọmọbìnrin mùsùlùmí kẹ́ ẹ ti fún àwọn ọ̀sẹ́ bọ́ kódà kó ṣe pé ipò tọ́wà ọjọ́ yín lójú bóyá olówó ni bóyá onípò ni kíní kan ọlọ́run yẹn tó jẹ́ ẹrú ẹrú tí ò lómìnira tó jẹ́ mùsùlùmí ó lóore ju káàkiri lọ. lórí délé ọlọ́run ọgbà gómìnà mùsùlùmí kọ́ lọ jẹ́ àwọn sẹ́ni tí èsè mùsùlùmí o ẹnìkan á láti ní ìsìn o ó ti tẹ̀lé ọ̀dọ́ rẹ̀ ló ń wà màmá kanu ó pè é sunkún lórí fóònù kólóhùn ti gbọ́rọ̀ ìyẹ̀rú ti ń bà ọ́ wọ́n sì ti gbé gbogbo ọmọ náà fún ẹni tó jẹ́ ẹlẹ́sìn kiri yóò yìí bóòlù wọn ti tẹ̀sẹ̀ tí wọn fi tú bá mi kò sí tútú bá kan tí pé kò kọ̀dọ̀ rẹ̀ lẹ̀ lọ kò sì tọrọ àforíjì inṣàlá inṣàlá ọlọ́run bó torí ètò fi síwájú jìn ọ́ bóòlù àwọn ọmọ wọn ọmọ ń bò ń Islam tó a fọlọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀túgbà rí mi tó wọn bá ti lè ṣe Islam wọn alẹ́rù ń bá wọn tó ń bá tó ń bá tó ń bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ padà di pé wọ́n ń sẹ̀sìn mí. àtẹlẹ ah, ńkọ ibi tẹ́yìn náà fi kó sí kéṣe bí tó dà kéṣe bí tó dà sókè ẹtúkà mi torí pé tó bá lọ kú lórí eléyìí ewu ńlá ni o ewu ńlá gidigidi ni torí ẹ ọ wá bí ma ẹ má lọ bá yọ ọ bá yọ pé kí ni àti tó bá yẹ pé njọ́ ti ń lọ ilé ọkọ náà ń tún bá yọ ẹ̀ ń dunnú ẹ̀yin lẹ fi fọ́kọ bàbá rẹ̀ ló fi fọ́kọ bàbá tó má lọ fi ọmọ fọ́kọ rẹ̀ lé ọ̀sẹ̀ lọ́n o ọ̀sẹ̀ lọ́n o ẹ̀mẹ́jọ adọ́rú ẹ̀ wò kìí ṣe ń tọ́ da o. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá lọ́wọ́ táwọn mùsùlùmí wa tọrọ ọmọ wọn òun ní ti fún wọn àwọn ènìyàn òrèlè ìṣerú eléyìí lọ́wọ́ àṣẹǹtì òní láárí tí wọ́n máa retí olówó kọ́ wá wọn wá ní ẹ̀sìn wo ní í ṣe eléyìí burú jáì o wọ́n ní sáà lè ṣe rọ̀kàtà àlùfẹ́jù lẹ́yìn sọlá tó sọ dáadáa ọ̀kan náà sábì ànábì sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ aláyọ̀ wá dúró sí lẹ́gbẹ̀ẹ́ nígbà tó parí pé wọ́n ti ṣe sọlá tó fún mi ìṣàn ló ń dìde wọ́n sì mọ̀ kọ́ bá sọlá tó láti bẹ̀rẹ̀ ànábì wá dúró sí ó ti parí kí ló dé sọlá tó ló ń ṣe yìí ó ní rọ́kà méjì tí máa ṣíwájú sọlá tó ìní lè ṣe tí a fi bẹ̀rẹ̀ sọlá onímọ̀ ẹsìn mọ kékeré dákẹ́ lórí tí ọba ṣe déédéé eléyìí jọkàn nínú àwọn àkókò tá a ní san ràkàtà àlùfẹ́jọ àkókò kejì ní kẹ́ dúró dìgbà tó ń bá yọ lọ́ba gbéra sókè díẹ̀ lákòókò dọ́kà ìgbà náà ẹtún lè san padà wọ́n ní sọ̀láàtù tá à ń ṣe sọ̀láàtù àsọ̀láàtù àgbóhùn mi àbí àbí sọ̀láàtù ìṣá rákà la làwọn ba báwo láti ṣe múrákà kan tó fẹ́ kù wá á mú wá ni kì í ṣe pa àsán á mú rákà kan tó kù wá kì í ṣe pa àsán bá ṣe mú wá náà ni pé rákà rẹ lẹ́ẹ̀kẹrin ni lò tí ì ṣe ṣé bá ọmọ bó ṣe máa ṣe rákà ẹlẹ́ẹ̀kẹrin tẹ́lẹ̀ náà tó wá pé ló ń ṣe sọ̀lá ó dìde ó kì í sá sí àbíkẹ́jẹ́ jẹ́ lọ́wọ́ sẹ́yìn ìyẹn jẹ́ ló ṣe jẹ́ ولا أن سنة النبي صلى الله عليه وسلم في سواء من حديث أبي أيوب الأنصاري رضي الله عنه إلى سؤال مسلم أتأثر عني قال النبي صلى الله عليه وسلم ثم يعني من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر يعني كان يتوقف رمضان تتوقف ويتم نسعى لي رمضان فلو يهدى في أن تصيب الجاهل باوي kọlọ̀ǹgbò ti rọrùn sí mi pẹ̀lú rẹ̀ eléyìí túmọ̀ sí pé lẹ́yìn tí a ti gba Ramadan nìkan bá mọ̀ sọ̀rọ̀ alẹ́ o àwọn ẹjọ́ mẹ́ta tó sẹ́kùn wá ju wa kìí sara Ramadan násìlá lò ìwọ̀n tó bá gbà á yọ̀dà bíbà tó ti gbogbo ọdún yìí ló ti gbà o torí gbogbo dáadáa kan dáadáa mẹ́wàá ni eléyìí túmọ̀ sí pé Ramadan tá a gbà kọjá yẹn nígbà tá a ti gba oṣù mẹ́wàá ni tàbá gbà ọjọ́ mẹ́fà òun dà gẹ́gẹ́ bí ọgọ́ta ọjọ́ oṣù méjì sábà kó oṣù méjì tá a fi kún mẹ́wàá ó dóṣù mélòó oṣù méjìlá nígbà tá a fi gbogbo ọdún ìgbà wẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ lọ́tún sí ń bọ̀ ó tún ṣe bẹ́ẹ̀ lọ́tún sí ń bọ̀ á jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ ń kọ́ ló fi ń gbà wẹ̀ torí ọlọ́nkọ́ràn wa lọ láti gbà á ètò sì dáàjù òun náà ni pé téèyàn bá lè gbà wọn tẹ̀lé tẹ̀lé kéèyàn tètè sinmi nítorí pé àwọn tó lè ṣẹlẹ̀ sí wa táǹbà ń dágbà sí táǹdàgbà sí táǹdàgbà sí ọlọ́run bá kó kójú máa rí kọ́ máa mọ́kàlùkù wa lẹ́yìn eléyìí wọ́n ní sọ àwa lè gbà ní kíá bí Ramadan ti tán wọ́n kì í gbààwẹ̀ jọdún èèwọ̀ ló jẹ́ ká gbààwẹ̀ jọdún tó bá jẹ́ pọ́dún léyà ni àtọ́jọ́ ọdún àtọ́jọ́ mẹ́ta lẹ́yìn ọdún àgbọ̀dọ̀ gbààwẹ̀ kankan tó bá jẹ́ ọdún léyà àmọ́ ọdún àwẹ̀ ọdún àwẹ̀ nìkan ló gbọ́dọ̀ gbààwẹ̀ látọjọ́ kejì àwẹ̀ o lè bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ tó bá wọ̀ ọjọ́ kejì ọdún o lè bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ tó bá wọ̀ lọ́dún àwẹ̀ torí di eléyìí ẹni tó bá pé láti ọjọ́ júmọ̀à ló ti bẹ̀rẹ̀ sí ní gbáwé tiẹ̀ lọ kò sí wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba tún ṣe sùúrù díẹ̀ bá pé o ti júmọ̀à náà sílẹ̀ o ti àṣọ́ọ̀tì sílẹ̀ o ti àṣàṣì sílẹ̀ ọbẹ̀rẹ̀ láti rú ọ̀la yóò múlẹ̀ sínú ìnáda sára náà sinmi díẹ̀ kó tún lè bá a mọ̀ tún ma àwẹ̀ mẹ́ta yíyàtọ̀ pé náà sílà lélẹ́yìí kì í ṣe ọ̀ràn ẹ̀ tó eléyìí dáa púpọ̀ tí mùsùlùmí bá mójútó léyìí ọ̀nbẹ nínú tó dáa ságbáwò ẹjọ́ mẹ́fà yẹn ọ̀nbẹ nínú tó dáa ṣùgbọ́n ẹni tó bá fẹ́ máa gbà díẹ̀ díẹ̀ kó sọ́ra fún àti dágba ti ọjọ́ jùmọ̀ à kó sì sọ́ra fún àti dágba ti ọjọ́ sẹ́p lẹ́nu àwọn olùmọ̀ kó tún sọ́ra fún àti dágba ti ọjọ́ al-ahad wọn nítorí pé jùmọ̀ àwa pé má dàgbà àti sẹ́p wa pé má dàgbà wọ́n ní ìtumọ̀ tí wọ́n fi ní má gba ti àtọ́ ẹ̀ńbẹ́ lára al-ahad jọ sunday pé ọ̀gbọ́dọ̀ dọ́ọ̀ náà gbà eléyìí túmọ̀ sí pé ẹjọ́ máa dàgbà tó bá ti mọ̀ pé ọ̀fẹ́ gba ti júmọ̀ àjẹpọ̀ gba al-khamis àti júmọ̀ àbí júmọ̀ àti asaf ẹni tó sì mọ̀ fún fẹ́ gba asaf yọ gba júmọ̀ àti asaf àbí asaf àti al-ahad sàmójútó bẹ́ẹ̀ àmọ́ pé àwọn ẹjọ́ jimá nìkan lọ́wọ́ àdàgbà kọ̀tọ́ àwọn ẹjọ́ sátidé nìkan kọ̀tọ́ àwọn ẹjọ́ sọ́ndé nìkan kọ̀tọ́ àtikọ̀ gbàjọ́ kan síwájú rẹ̀ abọ́jọ́ kan lẹ́yìn rẹ̀ ọjọ́ ló ti jẹ́. wọ́n ní àwọn obìnrin tí wọ́n máa fi nǹkan kúrun sọ́dà àbí ọ̀dà kọ́dà kọ́dà rárá kọ́dà burú ńlá ni kẹ̀mí ìrọ́sùn mi nà ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí pé anabi sallallahu alaihi wasallam ọlànà gbogbo ẹ̀tọ́ bá ti bẹ la'ana Allahu al-wasila wal-mustawsila wal-washima wal-mustawshima wan-nanifa wal-mutanannifa wal-mutakallijati lil ìyá sì rí tí ń bá wọn fi rún kúrun àtẹni tó gbéra rẹ̀ lọ pé kí wọn bò ń tirun kún tóun ọlọ́nla àná rẹ̀. bákan náà àwọn obìnrin tó ṣe pé wá sí mà láwọn àwọn máa bá wọn fínra ni èyí tó máa fín sára wọn yà wọn yà kíní dúdú sára tàtún tó ọlọ́nla àná ti ń bá wọn ṣe àtẹni tí wọn ṣe fún. bákan náà àná mi sọ àwọn tí ń bá wọn gbé irun pé ìpéjú. wọ́n gbé bí ẹni tó ṣe pé wọ́n ti fa tán wọ́n ní bíútì ni so ẹni tí ń bá wọn fa àtẹni bá ṣe ọlọ́nla náà méjèèjì bákan náà àwọn obìnrin tí wọ́n máa fáìlì eyín wọn kó lè bá a pè jí ọlọ́run ọ̀dá wọn lẹ́ni tó pè jí tẹ́lẹ̀ wá ọ̀kan méjèèjì o lọ́nà àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn tún làánà àwọn náà. tó gbogbo àwọn ọmọ yẹn ọlọ́ọ̀lá àná wọn. alimami Nawawi rahimahullah wọn wá ní pé irun nìkan tóbìnrin bá ti kúrun ní ọ̀dẹ̀ni tọ́lọ̀ ńlá náà ni àbí gbogbo nǹkan yóò wọ́n lè ti kúrun wọ́n ní gbogbo nǹkan yóò wọ́n lè ti kúrun lópin ìgbà tó bá mú kírun ó gùn ju bó ṣe gùn lọ. bàbá àjọ wù bàbá àjẹ rọ́bà bàbá àjọ kùn ohun yóò wọ lè yàtọ̀ síbi irú àwọn lẹ̀kẹ̀ tó ṣe kí wọ́n lè so méjì irun lọ léyìí tí òun kírun ó ogun ju bó ṣe gùn lọ́ọ̀kan ọkàn sí yẹtúyẹtú mọ́ etí irun ni láwọn lẹ̀kẹ́ eléyìí ògbóró tẹ́lẹ̀ ìjẹun ti ṣe ẹ rí i pé tẹ́lá ti rọ́bà dérí àbẹ òwú lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tí ìyá kiri bá di irun dé sàlẹ̀ tí wọ́n rí fáwọn òrí kó mọ́ wọ́n tún máa gbé sí wọ́n tún gbé rọba sí wọ́n wá wé ní eléyìí náà wọ náà ìfẹ́ títí nǹkan kúrún kọ́nà ńdá kọ́kọ́ sánú wa tòlọ́kà ló ti jẹ́ pé tó bá jẹ́ pé obìnrin ẹ máa ń dirí rẹ̀ ẹ máa ń dirí rẹ̀ ní títì tó ń kìbọnú ara wọn pé sùkú ni àbí kìíní kan ìpàdé àdúrà àbí kìíní kan kọjú sọ́kọ́ kọ̀yìn sọ́kọ́ gbogbo rẹ̀ ó sì sàn ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ rọ́bà òwú nǹkan kan torí kò sí ni wọ́n ṣe di tí wọ́n ní ṣe kíni tí wọ́n ní sàtàtìmẹ̀tì tẹ̀lé ìjẹba wọn náà ọkùnrin kọ́ àwọn ọkùnrin ti ń jẹ́rí kó oorun wá ẹ̀dá làwọn náà ń ṣe o bí irun wá ṣe dá lọ́nà ṣe yìí kí ló ti àwọn èèyàn dúdú tó pa àlà wá kàràǹgbà níka ọlọ́run ti fún wa ní irun tó dáa yìí àwọn akótó òyìnbó ló wù wá nígbà tó jẹ́ pé bọ́lọ̀ ti dá wa kò wù wá bí ẹni tó ní bọ́lọ̀ ti dún yóò bọ́ ọ̀dà òyìnbó ló fẹ́ dáa lẹ́nu ọba sọ yorùbá yóò mọ̀ sọ òyìnbó aláìlérò òyìnbó bàbá rẹ̀ ọmọ nulẹ̀ òyìnbó náà lẹ́kùn máa sọ sí sẹ́yìn túmọ̀ sí pé ẹ̀ lajú ó túmọ̀ sí pé ẹ̀ lajú ẹrú òyìnbó nìyí ìtumọ̀ rẹ̀ ni ẹ tí ọba yí ọ torí pé èdè kálukú tọ́lọ̀ ń fún àpọ́nlé ń bẹ lára ẹ̀ gbogbo ẹni tí ọba ti pọ́n tiẹ̀ lé kò lè jẹ́ ní àpọ́nlé ọlọ́wọ́n bá ti ọ Yorùbá ọ̀fẹ́ dóyìnbó wọn dàbí àwa náà ni kọ́yọ́ gbogbo àánú lé àwọn ọmọ wa lárúbáwá náà láwọn sọ sí wọn ń gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ bàbá tiwa náà ń bá wa sọ kótó dípò àgbọ̀ lárúbáwá irọ́ lásán ọmọ bá wá ìbò tó ìbò kúnlé tí ò rí sẹ́ kọ́ gbogbo agbóyìnbó agbóyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ láwọn àwọn ọmọ ní sẹ́ẹ̀lì jù àwọn ní máa sẹ́ẹ̀lì jù ọkàn máa sọ òyìnbó máa ṣe àlọ́ àmọ́ tẹ bá ṣe dáhùn fún ọ ní òkèlì jù. torí wọn ti máa kojú kọmọnáìsì gbogbo tí wọ́n ń kọ pé ah, gbogbo ẹ̀ ló yẹ gbogbo ẹ̀ ló yẹ o nígbà tí dáhùn bá wá dé tán yọ yọ olódò ra gàdì torí kò kúkú kàkú. ilé ìjọba ti jẹ ẹjọ́ àná ọ̀pọ̀ ti wá lé o irun tọ́lọ̀ fún wa da púpọ̀ wàlláhì ẹ̀yin ò ní mọ iyì rẹ̀ ó dìgbà tẹ́ bá jáde àbí tẹ́ bá bá àwọn èèyàn púpọ̀ sí ní ìsìn tó bá pàwọn òyìnbó wà tó ń bá gbé àwọn tí wọ́n ní irun oríṣi mi bá wa tó bá súnmọ́ wọn tó bá súnmọ́ wọn ọmọ pé Ọlọ́run fún ọ ní irun tó dáa irun yẹn gbà mí yóò sì máa ṣe bí ìgbà tí iná wà mí gbà mí pa pa pa tí ọba rí tọ́jú tó yẹ ìgbà míì tó bá súnmọ́ wọn irun ó sì máa rùn rùn burúkú nígbà tí ọba mójútó torí ìlànà ìṣọlá ìṣọlá sọ pé gbogbo ẹjọ́ lọ́n bá fún ní irun kó mójútó àdéhùn àwọn àna súnmọ́ ní àgbèdàwò gbogbo ẹjọ́ lọ́n fún ní irun kó mójútó torí de ẹlẹ́yà máa lọ jẹ́rí kó oorun àá máa ṣe kíni pé kíni kí ló fẹ́ ti là irọ́ lásán ẹ ti mú o irú wọn ni làwọn ọkùnrin tí wọn fẹ́ sọ̀rọ̀ àwọn domi o yóò máa sọ̀rọ̀ bí omi yóò máa gbàdí ká bí omi irú àwọn eléyìí àwùjọ mi lẹ̀ yóò padà máa lọ sí sí àwọn èèyàn lẹ́bi lù eléyìí ẹsẹ̀ tọ́ da o bàbá sì tọ́ máa rẹ síbẹ̀ pàkíyèsí rẹ o kó tó wọ̀ ọ́ lẹ́wù eléyìí irú rẹ̀ náà ní kọkùnrin kó ti jẹ́ dúdú kọ́ máa bóra kí lọ kẹ́ ti dà tí kọ́ lọ́wọ́ ọ̀dà tí kọ́ lọ́wọ́ ọ̀dà adá púpọ̀ kọ́ lọ́wọ́ bá ọmọ bàjẹ́ torí délé àwọn ah, àti lóyìnbó tó fi èédú para kó náà fẹ́ dúdú àwa náà wàhálà bá ah, ah, pàápàá ní tó bá kà fúnra rẹ̀ torí ẹ̀ má lọ jẹ́rí kó oorun rẹ̀ o wọn á ní kí dájọ́ ẹ̀ tó bá ti rẹ̀ ẹ̀yìn ẹ̀dọ́ ọlọ́run padà ni o bẹ́ẹ̀ lóbìnrin obìnrin tí lọ tí lọ tí lọ kú ọ̀sẹ̀ kan borun tó ń rìláxà irun wa dorí sí mi ọlọ́pọ̀ òun ló tí ò débẹ̀ ẹ dákun àwọn ọkùnrin náà ẹ̀jẹ̀ apáyọ̀ lọ alákòóbá lọ́pọ̀lọpọ̀ ọkùnrin àwọn ni ó ti ìyàwó wọn títí títí tí ìlọ́kọ́lu tí ọ̀dá pé á ah, ọmọ kan tí mo ti rí lónìí masha Allah la quwwata illa billah kí ló wò délẹ̀ lẹ́yìn orí rẹ̀ masha Allah òyàwó náà máa bẹ̀rẹ̀ pé ah, tó di ni àrò ọ ọ ó ṣe ó ṣe kìnìún ní kílẹ̀ máa ṣe ń náà. tọ́nà ọba máa wá bí ó ti lọ torí tiẹ̀ náà bá mi pẹ̀lú báyẹn ìyàwó náà bá kó wàhálà ó ti rówó rọṣẹ kò rówó rọṣẹ má ẹ̀yìn sì ti máa pé gbogbo ẹni tó bá ti lè lọ́ọ́ ti irun rẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí èsè irun tọ́nà fún un nígbà tí ọba ti rówó ṣe ìran ọmọ ajá ni orí ọwọ́ àdàjọ orí ọbọ ńgbọ bá yá wọ́n ló kó bá wọ́n náà ló tún àṣírí tí wọ́n lọ́dún ẹ̀ka kó pàṣẹ nílé kíni ìwọ náà ló kó bá. wọ́n ṣe dọkumẹ́ntìrì kan rẹ́díò láìpẹ́ ìbímọ ń bọ̀ wọ́n ní àwọn ọkùnrin kó bá àwọn ìyàwó wọn o wọ́n ń fa káńtà fún wọn. àwọn obìnrin ní ìwà wọn ti gbé máa gbé máa gbé máa gbé máa ọmọ wọn ti wá sàn ọkọ màá sọ kíni kíni gbogbo ọmọ pẹ̀lú tó ń tọrọ ara ẹgbẹ tó ń pè kíni ìyàwó bá máa wá tébìlẹ̀tì tí ó mu tí ó di kọ́ mọ́ tún jí padà eléyìí wọn fa kánsà tí kánsà bá tún dé tí wọn tún gé ọmú dànù ọkọ tó ní ọmú rí pẹ̀lú tó ní òní lè dànù tó bá gbé ọmú dànù báyọ̀ àrẹ́jẹ́ ayọ̀ ọkùnrin tí òní lè dànù tó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà láàmú ní kó báyàwó wọn ẹjẹ àgbà kọlọ wọn ló ti tẹ láti gbà tó wà lọ́mọge wọn náà ló lò títí tó fi gbódé bí tó gbódé wọn náà ń gbó wọn náà wúra rẹ padà àti mo ti wà ń dọ́tọ̀ sẹ́nu irọ́ lásán torí pé wọn lọ fẹ́ lé sòkà náà máa ṣe sùúrù tó da asùsílẹ̀ ayé lẹ̀ lálàáfíà kó lọ́n sànù wọn. wọ́n ní ṣe dandan ní káwọn obìnrin ó ṣe kọ́ ọmọ yìí àwọn náà kò ṣe dandan ní káwọn ọkùnrin náà ó ṣe é. torí béèrè wọn nítumà ṣé dandan ni ta ló dandan ni kẹ́hìn ló ti pọ́ tẹ́lẹ̀ la fi pọ́ mọ́ náà kóbìnrin àtọkùnrin àmọ́ wọn ní kóbìnrin ọba ṣe kò burú tó kọkùnrin ọmọ ṣe tóbìnrin ọba ṣe kò burú tó kọkùnrin ọmọ ṣe wọn nítorí pé ìkọ́nà ó ń bùkátà ká gbóǹsókè láwọn obìnrin wọn ò sí nínú ẹni tá a so ìdínú tí wọn fi ní tó wọn bá sí kò burú àmọ́ wọn ọkùnrin tiẹ̀ ti jẹ tí wọn sọ pé tóbìnrin ọba sí kò burú tó kí ọkùnrin ọmọ sí àìwá àti ọkùnrin kò bá sọ láti rẹ jẹ o sẹwọn kíkọ láti máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum a sì máa pé ọmọ ọmọ wá síwájú Allahu akbar ti bẹ̀rẹ̀ tòótọ́ bá ti wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ẹni tó wá nítorí pé ah, jama agbàgbé àsìkò ọmọ àsìkò jùdù sáwù ẹ́ ìdúró sáwù bá o torí pé ìkọ́mọ̀tà sílẹ̀ kìí ṣe nú sọláàtì lọ́wọ́ àìsè ìdúró sáwù torí ẹ̀ wọn lọ àkókò wo gan-an làkókò lóhùn àkókò lóhùn ní tóorùn bá ti yẹ sàrí wọn náà lọ dúró lóhùn ó rí i pé ńgbà kan òórùn wà déédéé àtàrí rẹ ó lè róòrùn láì jẹ́ kó gbórí sókè àkókò yẹn ni wọ́n sọ pé òórùn wà ní àtàrí àkókò kan wà ń pọ̀ sọ́jọ́ pé wàá rí oòrùn láì jẹ́ pé o gbórí sókè wọ́n sọ pé oòrùn ti yẹ àtàrí rẹ sílẹ̀ nù tágbọn ibi tí ó ti wọ̀ tágbọn ibi tí ó ti wọ̀ nísìnyí kápẹ́ oòrùn yọ ń bí àsìkò tó oòrùn bá wà látàrí yọ wà déédéé àárín sánmà ìwọ ò lè rí àfi kó gbórí sókè tó bá ti wá yá oòrùn ó kúrò déédéé àtàrí rẹ yọ wà báyìí tágbọn ibi tí ó ti wọ̀ àsìkò tó yẹ díẹ̀ tágbọn ibi tí ó ti wọ̀ àkókò olóòrùn ti wọlé a sì ti ṣàlàyé náà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí náà báwo ló ti lè mọ́ pẹ̀lú abu ọwọ́ rẹ̀ tó ká padà sí ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú yìí. wọ́n ní sóbìnrin lè kọ́ nípa míkọ̀ bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó wáyé pé àwọn ìyàwó ti lọ lé ọkọ ní ọ̀mọ̀ sí fún àbáwọn ìyàwó tó ti wà lé ọkọ ní ọ̀mọ̀ lọ sí lọ́dọ̀ rẹ̀ àbáwọn tó fẹ́ sí míkọ̀ torí pé wọ́n fẹ́ ti pe àwọn ọkùnrin tó bá wọn ti bàjẹ́ ah, ẹ̀rù ń bá wa o pé tí wọ́n bá lọ ṣiṣẹ́ wọn ẹ̀sán tí wọ́n kó di rẹ̀ nídìí ìbàjẹ́ ìwọ náà ti gba commission tiẹ̀ ń bẹ̀. torí ẹ̀ àwọn kan ní Niger àwọn dá àyè mi kọ̀kúlẹ̀ wọ́n á pè ní àyè súnà inú agbàlérò pẹ̀lú àyè súnà yẹn ò ní wípé obìnrin tó wà lé ọkọ nìkan làwọn ṣe mí kọ̀ fún tó bá sì ṣe kò ní gbé aráyé tí èdè lé yóò bójú rẹ̀ bó àbá délé ọkọ rẹ̀ náà ló fẹ́ gbé hàn tọ abóbìnrin ti ń lọ ilé ọkọ wọn mẹkì rẹ ọp lọ́nà tó ti jẹ pọpọ òrì dáadáa sínú rẹ̀ ó dùn amẹbí mo ní ìsìn obìnrin kan ìwọ fẹ́ tẹ ò tí ì rírí wọn wá ní ìjọba ẹlẹ́rìí kọtọkọlọ sí mẹkọ kó tó di pòòrì èèwọ̀ nínú òfin Islam wo ò tí ì rí kò tí ì máa bó ti rí ọgbọ́dọ̀ sí mẹkọ kódà kò gbọ́dọ̀ bára rẹ̀ sí mẹkọ kọlọkùn eh, àtìkè tójú àti ìpara gbogbo ẹ̀ kójú rẹ̀ wá dàbí bí ò ti ṣe rí tẹ́lẹ̀ eléyìí wọ́n ń pè ní ṣẹdílé yóò gbé pamọ́ yóò gbé bòǹtẹ̀ rí pamọ́ sọ́kọ tí ó fi lọ fẹ́fẹ́ fúkẹ́ tó bá délé tani ọ̀wọ́ àwọn pé sẹ́rù ọmọ gbé bó ṣe rí gángan ní kọ́ yọ sí kó rí ọ pé yẹ ó wù mí báyìí tọmọ kí n tẹ́tọ̀ bá wá sí àtíkè kún báàgì la hawla wala quwwata ma sha Allah la quwwata illa billah àmọ́ àtíkè lọ́kọ́kọ́ gbé hàn níjọ́ tí ọ̀sán àtíkè lójú lọ́wọ́ ni kí lélẹ́yìí ìyàwó ẹ̀ náà ìyàwó mi báwo tó <laughs> gbogbo bẹ ìyóò kéré wọn á ní àwọn tẹ́ ẹ mà nípa kí ni àkídà àwọn jamaatu tabligh àwọn lọ́yẹ̀kẹ́ bíi. ẹ mọ̀ pé àwọn mara wọn bí ẹlòmíì lọ tó àmọ́ bóyá bá sọ díẹ̀ fún yín nínú tí a nípa wọn tó àwọn jàmáà tó tẹ̀lé jàmáà kẹ́ni wọn tó ṣe dálẹ̀ láti ara orílẹ̀-èdè India sí Pakistan ẹ̀ Muhammad Kandahalawi. so òun ló dá wọn sílẹ̀ ló dá sílẹ̀ òun náà ti lọ ọmọ ìyá kan pé Muhammad Yaqub Kandahalawi Kandahalawi kejì yẹn olókọ tíra tán pé ní hayatu sahaba wọn kọ hayatu sahaba fún àwọn tó bá gbọ́ lárúbáwá wọn wá ní tíra kan wọn pè ní tẹ̀bílíìrì nìsọ́ọ̀bẹ̀ tẹ̀bílíìrì nìsọ́ọ̀bẹ̀ wọn pè ní yẹn lédè urdu èdè India Pakistan so ìnáyẹn ni wọn kọ àwọn àtọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀yìn àwọn tẹ̀blígì sí ó ti kọ́kọ́ dára lójú náà pé kìí sùn ní islam tó lọ́n ti rán ẹni sallallahu alaihi wa sallam torí pé islam tó lọ́n ti rán ẹni sallallahu alaihi wa sallam ẹ̀ máa kó ti pé one thousand four hundred and forty four years torí hijira òun ló pé uh, one thousand four hundred and. thirty four years anabi ti sọdún mẹ́wàá náà kó tó wá sí Madina so amẹ́tẹ̀d league ní ìsìn gbogbo jọ two hundred years lọ mo rò pé yé wa báwo ni Islam tí di pọ̀ Islam lónìí mo rò pé yé yín principle lélẹ́yìn nínú sẹ̀ríà o kò ti sí tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló Islam ẹ̀rọ kí rọ́ọ̀nù tó gbogbo àwọn tí wọ́n bá ń kìí ní islam tọ́lọ̀ ti rán nàbí sallallahu alaihi wasallam. so àwọn dá kìíní yẹn lẹ̀ lórí principles mẹ́fà níta àwọn ń deal pẹ̀lú nù. so kìí ṣe pé bóyá islam tọ́lọ̀ ṣé nǹkan mẹ́fà wà ní islam tọ́lọ̀ ti rán nàbí. náà àtọ́lá yẹ pé nǹkan mẹ́fà ni ẹni pé islam yẹn ó fúyẹ́ púpọ̀ náà so kìí ṣe islam tọ́lọ̀ ti rán nàbí sallallahu alaihi wasallam làwọn propagate ideology ọ̀gá wọn tó lẹ́yìn náà la sọ pé nǹkan tó ń dálẹ̀ tó ń dálẹ̀ ideology kí ẹ bó ti jẹ́ pé tiwọn náà sí àyè bá gbọ́ tó dilẹ̀ tó sì ráwọn èèyàn tẹ́ wọn náà lè gbé ideology kàkà lẹ̀ nísìn táwọn èèyàn kan náà máa pariwo tiẹ̀ náà kà tó fi lọ kó wa lájọ́ gbẹ̀ndẹ̀ àkúyà tó sì gbẹ́sìn nítorí wọn bá ti ránṣẹ́ yìí so ọyà wa lẹ́nu ó sì bà wá lọ́kàn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa nígbà tí wọn bá láwọn fẹẹ sẹsìn gbídíà náà wọn máa ń ṣe bíbí àná wọn máa ṣe wọn kìíní kan ẹ jáde ẹ jáde kí ni àwọn máa ti jáde ẹ jáde ẹ jáde pẹ nbọ inú ilé tẹ wà kí ni ẹ jáde wọn á ní ẹ àwọn sàádé jáde níbo wọn jáde sàádé àwọn gbé jihad jihad ogun kẹsì islam kọ lọ wájú agbé islam wà ẹ gbà bẹ́ẹ̀ nígbà wọn làwọn gbà alihamudulilayi lakum màlẹ́nà wa alaykum ma alayna ẹ̀yin náà ní títí lẹ́tọ̀ọ́ sí níta lẹ́tọ̀ọ́ sí gbogbo tó ti dọ́ràn yẹn lórí wa ti di ọ̀ràn yẹn lórí sí náà àkọ́kọ́ nù. ẹlẹ́kejì àmì gba islam ok ẹ̀ní gbà ajẹ́kẹ́ máa san jizya owó àìsè islam tí jà sí lẹ̀ wọ́n lásán kọ́lá ẹ̀yin náà lakum ma lana fi hududikum ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí níta lẹ́tọ̀ọ́ sí lódì wọn bẹ́ẹ̀ ṣe jẹ́ kèfèrí wàhálì kún máa rìn náà gbogbo tó ti dọ́nà lórí wa ti dọ́nà lórí kí náà tá a bá níjì yín ẹ gbọ́dọ̀ dáhùn báyà fún gun kìíní kẹ́ ẹ dáhùn. ẹlẹ́kẹta àwọn oníṣẹ́ Islam a sì jizya àjọpítọ́ wa débẹ̀ nasta'inu billahi ala qitalikum a wà kọ́lọ́ wa lọ a ogun bẹ̀rẹ̀ nù tẹ́lẹ̀ yìí ni táwọn sábẹ́ sèé. tẹ̀blígì ti sọ pé kò sí jihadi mọ́ tọ́jọ́ra wọn tọ́jọ́ra wọn nítorí pé àwọn ọ̀gá wọn gbà tí wọ́n ó England tí wọ́n India wọ́n á colonize ẹ̀ tẹ̀sí mọ́ pé ọmọ ńlẹ́ làárẹ̀ síná wọ́n wá nínú àwọn mùsùlùmí àwọn tí wọ́n lè lò torí pé ẹni tó takò wọ́n jù lórí India má Pakistan àwọn mùsùlùmí ni. wọ́n wá wẹ́ni táwọn lè lò pàápàá jùlọ náà àwọn tó ń jẹ́ mùsùlùmí tí wọ́n máa sọ sáwọn yẹn pé jihad haramu ni ntòkùn jihad kò ju ká sọ̀rọ̀ lọ ntòkùn jihad kò ju wárí lọ kò ju àbí òye tó ń tí ti dá England lógun mirza gulam ahmed kọ́dìyà ni kótó kú ọ̀tọ̀ ó ní òun fi gbogbo ọjọ́ ayé òun ti sẹ̀sìn òun ti ti sẹ́sìn àwọn England ni láti eradicate jihad the same thing náà ní táwọn ọ̀gá àwọn tẹ̀blígì náà ṣe torí lọ́dọ̀ sí wọn èèwọ̀ ní jihad ká ti para wọn pa wá fáwọn ọ̀pá yẹn ìjọba ìdàgbé àwọn lọ́dọ̀ sí wọn nígbà tó ti kọ́ wọn mọ Islam tẹ́lẹ̀ ìjọba ti ṣe jẹ́ mbẹ́ o wọ́n á ní tẹ̀blígì alùsùnà náà wọ́n yẹ sẹ́ alùsùnà alùsùnà o alùtẹ̀blígì làwọn sẹ́mi kókó àwọn nù gbọ́dọ̀ tí wọ́n fẹ́ fún wọn ló kọ́ sí èsì tiwọn èèyàn pera ní alùtẹ̀blígì ẹ̀yin wọ́n fẹ́ yá ló kọ́ mi tọ́ da bẹ́ẹ̀ kò kúkú da bẹ́ẹ̀ ìjọba ti jẹ́ mbẹ́ o ilé ìjọ sókí má ti tẹ̀blígì o mùsùlùmí ni kò jẹ́ ẹni tí wọ́n máa tẹ̀lé súnà rárá o ṣe bẹ́ẹ̀ náà sunna o sunna ideology ó islam kò sí islam láì sí sunna kò sì sí sunna láì sí àbẹ́ ìmọ̀túnmá sunna ni ìtumá sunna ni pé ẹ̀sìn tọ́lọ̀ fi rán Ànábì sallallahu láti ṣe ẹ̀rí yàtọ̀ ní ìsìn ṣe ń bẹ́ẹ̀ nù àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam bóòlù ànábì ti lò ó èmi náà fẹ́ lò ó bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní súnà nù. táàlì tí wọ́n wéra wọn ẹni tí ń tẹ̀lé Muhammad ọmọ Abdullah tí wọ́n bí lu Makkah tó ṣe hijira lọ sí lu Madina tó kú sí lu Madina pẹ̀lú ẹni tí ń tẹ̀lé kìnnìkan Muhammad Ilyas Kandahalawi ọmọ India tòbórí tó ṣe sàárì sàárì sàárì làwọn dọ́mọ́ kama pẹ̀ntọ́ àánú sàárì ọ̀la kàntí mẹ́ fún sàárì sábà pẹ̀ntọ́ àánú sàárì yóò ṣe ìjọba ìfún wa irọ́ lásán. nínú síra àwọn tẹ̀mílígì ní sọ́ọ̀bù yẹn ọwọ́ àbí kan bẹ̀. wọ́n níjọ́ kan àwọn yẹn péjọ àwọn yẹn péjọ sí mẹ́tíláṣí ànábi sallallahu alaihi wa sallam. wọ́n lànà bí náwó síta báyìí ẹ máa gbọ́rọ́. báyìí náà ọ̀gá tọ̀ríkọ̀ kan ní Misra nù àwọn èèyàn tẹ̀lé tọ̀ríkọ̀ tiẹ̀ náà fẹ́ẹ́ tẹ̀lé ti dàníyà kàdíríyà wọ́n máa ń pa àwọn ní kíni badawiya tọ̀ríkọ̀ tí wọ́n máa ń pè ní badawiya wọ́n á ní badawiya ń bẹ mọ́sálásí ànábì jọ́nà kẹ́ máa gbọ́rọ́ tútù so wọ́n ní ànábì kan yọ ọwọ́ ta ni ànábì sì ń bẹnu sáré o lọ́wọ́ ni wọ́n badawi wá kìsì ọwọ́ mi wọ́n badawi wá kìsì síwájú gbogbo èèyàn á pẹ̀lú àwọn irọ́ tuntun irọ́ tútù irọ́ funfun tí ọ̀pá má. wọn á ní lọ́ba wa lọ́ba kìsì ọwọ́ mi ànábi tí gbọ́wọ́ fún yàn wọn kìsì lójú ayé rẹ̀ ní wọn ni wọn kìsì ọwọ́ mi lẹ́yìn ikú ẹ̀yẹn gbọ́rọ́ bá nítorí pé àwọn ọ̀gá àwọn gàǹgbà tó fi kéde pòǹda nítorí wọn ṣe é lẹ̀ ìdí sáré wọn ni máa lọ jókòó sí ní wọn ti ń kó wọn ní kòbó rèyí àwọn ẹni tó ní ìpè pẹ̀lú sáré torí ẹ̀ láti wọ́n ti wá gbé wá fún ọ ọ̀pàṣẹ rẹ sì ò ṣiṣẹ́ má ọ̀pàyàwó sì ò rí tìyàwó gbọ́ má ọ̀pàtọ́mátì ọ̀pàtọ́màlẹ́rìsì ẹlòmíì ti fi nàìjíríà lẹ̀ ẹ Sri Lanka wọn ti ń gbúrò rẹ̀ báyìí lórí kó òun ti tẹ̀lé igi lọ ọmọ sọnù ìyàwó rárí torí rọ ọwọ́ àdùn ti dá wà dáwà ọmọ kankan nípa islam kí lọ fẹ́ẹ́ pè yàn lọ síbi rẹ̀ iná là lọ́ fi pọ̀ lẹ́nu wọn àlọ́ burúkú wọ́n lè pa àwọn délu kan obìnrin lè má mú wọn nígbà táwọn ṣe wá sí ọkàn dọkùnrin ni gbòòrò burúkú lórí ìjẹun ti jẹ kọ́mọ báwọn. wọ́n ti àlè kí alukur'an sínú omi kọ́ àlọ́ sí wẹ̀ kí ló ṣe wá tàṣẹ kí alukur'an sínú omi máa ti wẹ̀ pérúkúyà tó bá jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pa alukur'an ni wọ́n ké wọn ò borúkọ àlùjánu tó bá fi wẹ̀ kó ború. ó ṣẹlẹ̀ pé nǹkan ṣe sàádé kan bẹ́ẹ̀ náà tánà ìṣòro àlùsọ̀lá ń ṣàdúrà sínú omi tí wọ́n ti dà sí lára. ṣẹlẹ̀ yìí kò ború tó bá kí wọn kókó àlùjánu o wọn ò gbé kíní kan dáńbẹ̀ ya ìlú bẹ̀dẹ̀dẹ̀ bí ìlú wà bẹ̀dẹ̀ bí ìlú wà bí ìlú bí ìlú rárá tó bá gbọ́ alukur'an ni wọ́n bá kà bẹ́ẹ̀ ẹgbẹ́ wíyá tó bá ti wẹ̀ kò sí tó burú mbẹ̀. àwọn nílé ìwẹ̀ tí wọ́n ti ń yàgbẹ́ dájú ṣe kínní rárá o rárá kọ́ wáyé tó bá má kọjá tó bẹ ní òsì dá sára. àwọn ìbéèrè yẹn ti sànù wọ́n ní àtàlù kan súnà náà ní ti dáhùn ilé èyí tó jọ tó wá nínú máa ń malè ti sàlàyé sáájú. Imam Malik sọ pé nítawọn yẹn máa ń ṣe nílùú wa oníta báwọn èèyàn lórí rẹ̀ nílùú wa ìlú wo ní tọ́ka sí yẹn Al-Madina wọ́n ń pè léyìn ní ìjìmáàrú ahlil Madina ìtẹnu àwọn ará Madina kò lé lórí a ti sọ ikú kún sọ́nà méjì nǹkan tí ẹnu wọn kò lé lórí wa kana sabiluhu naql sẹ́gun wọn gbà wá ní ẹgbàwọ́ ọ̀rọ̀ bí wọ́n sọ ǹjẹ́ mi gbọ́ lẹ́nu bàbá mi tí bàbá mi gbọ́ lẹ́nu bàbá bàbá mi tí bàbá bàbá mi gbọ́ lẹ́nu látọ́rí tọ́mà láyé Ànábì sallallahu alaihi wasallam ni pé eléyìí ni ilé Aisha eléyìí ẹgbà wa rẹ̀ wọ́n gbà o. bákan náà ntí mo rí tí mo gbọ́ lọ́dọ̀ bàbá mi tí bàbá mi náà rí lọ́dọ̀ bàbá bàbá mi táwọn náà rí ẹni pé múdùnì láyé Ànábì sallallahu pé múdùnì ntí ń lò múdùnì ó sì mú múdùnì náà jáde. tẹ̀léyìn lọ́dọ̀ gbogbo olùmọ̀ ẹ̀rí yìí nítorí pé tá a rí tá a gbọ́ ọ̀sàgbà káwa máa gbé ní òrò bẹ́ẹ̀ ní òrò bẹ́ẹ̀ sí wọ́n débẹ̀ wọ́n wà ń bẹ̀ ń gbà náà àmọ́ tí ó bá jẹ́ pé àwọn ará Màdínà wọn sọ ṣùgbọ́n ìyànjú lásán ni ìyànjú lásán ni bí kólùmọ̀kan kó gbìyànjú Màdínà pé yìí o ká mú mi tí wọ́n ṣe sínú go kò burú o ẹnìkan òun á wà ní Iraq òun sọ pé mi tó máa ṣe sínú go ó burú o oníkàlùkù ti mẹ́rin tiẹ̀ wá àwọn àti sọ pé ti Madina lágbára ju ti Iraq lọ àwọ̀ ẹ̀rí kàlùkù nù torí ẹ̀ kọ́ wá sí kíkẹ́ ẹnìkan wá sọ pé lùwà kẹ́sẹ̀nsẹ̀ ń lùwà ó dẹ̀sìn ó dẹ̀sìn báwò kò sí nítorí ọbẹ̀ nù sẹ̀rí àyè nítorí pé lẹ́sìn ọlọ́run sọ anabi Muhammad sallallahu alaihi wasallam sọ ilé ìjẹ́rìí sí àdúró sí kọ́nà ọ̀bà kọ́sà àánú wa ó sì gbàdúrà wa. وسي دادا كبوب ولا القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك وأتوب إليك.